الله والصلاة والسلام على رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه أما بعد أدفن أن دولو غددا أترى كي الله أتي أري أجل جسارة النبي صلى الله عليه وآله وسلم sí ìtẹ̀síwájú lórí àlàyé ẹbọ ṣíṣe tọ́lọ̀ àṣírk ṣíṣe ẹbọ sí olúwa dẹ́dà lónìí olùwàkàmẹ́nu bá àwọn ẹ̀ka tí ẹbọ ṣíṣe tọ́lọ̀ tó pín sí. Ṣé bọ́? ṣírkù yìí tá a ti júwe lánàá yìí méjì ni wọn wọn ní àkùsáàmù ṣírkù àwọn ẹ̀ka tí ṣírkù tó pín sí wọn ní yankosimu ṣírkù ìlà kìsìmẹ́yìn yankosimu ṣírkù ìlà mẹ́yìn ṣírk ẹbọ ṣíṣe ó pín sí ọ̀nà méjì àkọ́kọ́ òun ni ṣírkùn akbar ó ní ẹbọ ṣíṣe tó tóbi jùlọ ẹbọ ṣíṣe tó tóbi jùlọ ni wọ́n hu ọ̀kúlù máa fi asùlà tọ̀fì ẹbọ tó tóbi jùlọ ó ní gbogbo nǹkan téèyàn bá ń ṣe tó tako ìpìlẹ̀ gbígbọ́ ọlọ́run bá gbọ́ lódodo gbogbo nǹkan téèyàn bá ń ṣe tàbí sọ tàbí téèyàn dì sọ́kàn tó bá ti tako ìpìlẹ̀ ṣíṣe ọlọ́run bá ní ẹyọ àti níwèé lánàá àti ìjẹta. ló mú ọba dẹ́dà lọ́ba ẹ̀yọ kan ṣoṣo ó ní ojúkọ̀nà mẹ́ta ìjọ kan ṣoṣo olúwọba dẹ́dà ó ní ojúkọ̀nà mẹ́ta ojúkọ̀nà àkọ́kọ́ ó ní pé olúwọba dẹ́dà yìí subhanahu ó nìkan ló pè gbogbo ẹ̀dá ó nìkan ló dá wa ó ló ń wa. onìkan ló ń dá tọ́jú wa onìkan ló ń dá mójútó àlámàrí wa onìkan ni ó dá pa wá onìkan náà ni ó sì dàgbé gbogbo wa dìde ìṣẹ́bọ sọ́lọ́run látara àwọn nǹkan yìí máa fi nǹkan mí ìwé ọlọ́run nínú àwọn nǹkan yìí bíi kéèyàn pé kéèyàn gbà pé yàtọ̀ bíi pé kéèyàn gbà pé nǹkan míì mójútó wa mójútó gbogbo ẹ̀dá yàtọ̀ sọ́lọ́run bíi kéèyàn gbà pé nǹkan míì ló ń darí àlámọ̀rí gbogbo ayé yàtọ̀ sọ́lọ́run nǹkan téèyàn bá nígbàgbọ́ wípé ó ń darí àlámọ̀rí gbogbo ayé yàtọ̀ sọ́lọ́run èèyàn fi ń wé ọlọ́run kò sì lẹ́tọ̀ọ́ ara ẹbọ ṣíṣe nìyẹn irú ẹ̀ pọ̀ o lánàá mú oríṣiríṣi àpèjúwe irú ẹ̀ wá ìkan tó wá sí mi lọ́kàn ara rẹ̀ ní òṣùpá àti òòrùn àti gbogbo àwọn ìràwọ̀ ńláńlá táwọn wò ní sánmà tí a ń pè ní lùjú àwọn èèyàn wà tó ṣe wípé wọ́n máa ń rò pé àwọn ìràwọ̀ yẹn àwọn ni ó sọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé àwọn míì rò pé ìràwọ̀ gan ló dá ayé ló ṣe jẹ́ pé wọ́n ní kó lọ yẹ ìràwọ̀ rẹ̀ wò torí pé wọ́n rò pé ìràwọ̀ yẹn ni ó júwe tí ó ṣẹlẹ̀ sí ẹni gbòòrò àwọn ṣe sí báyìí ojúkọ̀ náà ìṣẹ́bọ tó ló bá dẹ́dà rẹ̀ sọ̀nà àkọ́kọ́ tí ẹ̀ máa ń gbà ṣẹbọ sọ́lọ́run ó ní nípa pé ọlọ́run ló dá wa ọlọ́run ló pe gbogbo wa ọlọ́run ló pe gbogbo wa ọlọ́run ni ó pa wa ọlọ́run náà ni ó gbé wa dìde a ṣẹbọ pẹ̀lú ọlọ́run nínú kankan nínú àwọn kan yìí àkọ́kọ́ nìyẹn èkejì tí ẹbọ ti máa ń wọlé tọ̀ ẹ̀dá tọ̀ mùsùlùmí tọ̀ ẹni kankan ó ní ní abala ìjọ ìyẹn ni pé a gbọ́dọ̀ gbàgbọ́ wípé ọlọrun nìkan ni ìjọsìn tọ́ sí ọlọ́run nìkan ni ìjọsìn tọ́ sí nìkan láàmú dojú ìjọsìn wa kọ ìyẹn ni wípé olúwa bá dẹ́dá nìkan láàmú orí balẹ̀ fún olúwọba dẹ́dà nìkan láàmà ṣàdúà ṣe nǹkan báyìí fún mi olúwọba dẹ́dà nìkan láàmà fọkàtà pé yóò gbọ́ bùkátà wa olúwọba dẹ́dà nìkan láàmà bẹ̀rù ní ìbẹ̀rù gbòjò tìjọsìn ìbẹ̀rù ti gbígbéga ìbẹ̀rù ti tàpọ́nlé ọlọ́run nìkan láàmà ṣe sí gbogbo àwọn kan yìí abala ìjọsìn ni tòtẹ́yìn bá ń rò wípé nǹkan míì yóò fóun ní tọ́lọ̀mù nìkan máa ń fún yàn bíi ẹ̀mí gbogbo tẹ́yìn bá rò pé nǹkan míì yóò fóun lẹ́mìí gbogbo ó ti ń ṣẹbọ sọ́lọ̀ torí pé olúwọba dẹ́dà nìkan lọ́ba tí ń fúnni ní ẹ̀mí gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìṣẹ́bọ sọ́lọ̀ a máa wá látàbàlà ìjọsìn ojúkọ̀nà kẹta tí ìṣẹ́bọ sọ́lọ̀ ń gbà wáyé. òní nípa àwọn orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀ àwọn orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀ nínú Qur'an àti sunnah Nabi sallallahu alaihi wa sallam ọlọ́run pera rẹ̀ ní àwọn orúkọ kan ló ń dá jẹ́ tí a bá ń ròyìn àwọn ẹlòmíì tàbí pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run tó fi rora ara rẹ̀ bí ká sọ wípé ẹni yẹn kò sí tí ò rí láyé eléyìí irọ́ ni téèyàn bá ń sọ bẹ́ẹ̀ ó ń fi ẹni yẹn wé ọlọ́run torí pé ọlọ́run lójú ẹ̀ tó gbogbo nǹkan téèyàn bá ń sọ pé ẹnìkan ò kò sí nǹkan tí ò mọ̀ láyé èèyàn sẹ́ni yẹn wé ọlọ́run torí pé olúwa bá dẹ́dà nìkan ló ní gbogbo nǹkan ṣùgbọ́n àwọn ṣe sí ẹ̀bọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lè mọ́mọ́ ọ̀sùn ṣe sí ẹ̀bọ ni kéèyàn máa ka àwọn kan yẹn pẹ̀lú ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ojúkọ̀nà mẹ́ta sí ẹbọ tó wọ́n ń gbà wá ní àkọ́kọ́ yẹn àwọn àbá àmọ́ ń pè ní òrùbíyà nípa dídá àti ìmójútó àti pé ọlọ́run ni ó gbà wá àti pé ọlọ́run ni ó gbé wá dìde ojúkọ̀nà kànìyàn ìkejì ní abala ìjọsìn ìkẹta ní abala ó kọ́ ọlọ́run àti àwọn èrò yẹn àwọn ojúkọ̀nà tí ẹbọ máa ń gbà wọlé nìyẹn àṣírkù àwọ̀ ṣírkù àkùbárò àwọn àṣírkùl akbar ò ní gbogbo tó bá ti tako nǹkan mẹ́ta tá a sọ yìí ṣírkùl akbar gbogbo nǹkan tó bá ti tako nǹkan mẹ́ta yìí ṣírkùl akbar ò ní. irú ṣírkì irú ṣíṣẹ́ bọ́ sọ́lá ò ní yóò péréjì sọ̀híbàbò ní islam yóò yọ ẹni tó bá ṣe ẹni tó bá dáhùn rẹ̀ yóò lè kúrò islam gbogbo ẹ̀ta bá rí tó ń ṣàdúrà fún ṣéwù ṣéwù yọ fún mi lóúnjẹ instead tó sọ pé ọlọ́run fún mi lóúnjẹ instead tó sọ pé ọlọ́run dáàbò bò mí tó bá sọ pé ṣéwù dáàbò bò mí ẹlẹ́bọn ni òun àtẹni tí ó béèrè irú ẹ̀ lọ́wọ́ Ọ̀ṣun Òṣogbo kò sí yàtọ̀ èyí ò gbọ́dọ̀ dojú àdúrà pọ̀ kankan yàtọ̀ síta ní àwùjọ. bẹ́ẹ̀ ni ìforíbalẹ̀ fún orí wa báyìí kò gbọ́dọ̀ lọ balẹ̀ fún kankan àyàfi fún ta ni Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ojúbọ náà téèyàn bá ti wá ṣerú ẹ̀ ń téèyàn ṣe yóò lè kú olójú ọ̀nà àwọn ẹlòmíì gẹ́gẹ́ bá ṣe mẹ́nu bà lánàá òkú ọ̀hún ni wọ́n máa béèrè èkú ọ̀run má sùn lọ́rùn o wá dáàbò bo ọmọ rẹ o tẹ́yìn bá sọ bẹ́ẹ̀ ẹlẹ́bọ ni. àwọn kan yẹn máa ń léèyàn kúrò nínú Islam wà yóò jìbò lè sọ ìbìyí alùpùpù dàpínà irú àwọn àṣetì yóò di ó di dandan gbà fún ẹni tó bá ṣe bẹ́ẹ̀ láti wà nínú iná gbére téèyàn bá bẹ́ bọ́ kú nínú gbogbo àwọn ìtàǹkọ́ ẹ̀ téèyàn bá kú bẹ́ẹ̀ inú iná ni ó mọ wà gbére o tí ẹ bá ṣàdúrà fún ṣéwù ó ń dojú àdúrà kan ṣéwù tó fi kú ẹlẹ́bọ̀n inú iná ni ó mọ gbé gbére tí ẹ bá dojú àdúrà kan ní Jésù Jésù bá wa gbà ó ẹni tó bá sọ bẹ́ẹ̀ tó bá fi kú inú iná ni ó mọ gbé mùsùlùmí ni aláìmọ̀kan kò mọ̀ kankan ó ní ẹ̀sìn kan náà lájọ́ ń kú ẹ wo Islam. Islam sọ pé tẹ́yìn bá dojú àdúrà kọ kankan míì yàtọ̀ sọ́lọ̀ ẹlẹ́bọ ni àwọn kiri yóò sì rèé wọn a máa dojú àdúrà kọ Jésù ṣé kankan náà ni wà mùsùlùmí gbàgbọ́ pé ẹnikẹ́ni tó bá ti dojú àdúrà kọ ẹnìkan lágbájá tó ń bẹ̀ ẹ́ lọ́wọ́ ẹ̀ bóyá ó kú ni ẹni náà àbí aláàyè bí yẹn bá bẹ̀yàn lọ́wọ́ ẹ̀ pé lágbájá fún mi lẹ́mìí gbogbo lágbájá jẹ́ ń lé bímọ Jésù jẹ́ ń lé ṣe nǹkan báyìí ẹlẹ́bọ lòun náà àti àwa mùsùlùmí tá a gbàgbọ́ wípé èyí ò gbọ́dọ̀ dojú àdúrà kan kankan ní àyàfọ́ lọ ṣá lè jẹ́ kankan náà bí tó ṣe jẹ́ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ mùsùlùmí tí mímọ̀ ẹ̀sìn rẹ̀ ò múnádókò ni kí mùsùlùmí máa rò pé òun àti kiri yóò ìkẹ̀kẹ́ náà làwọn mistake àṣìṣe àtìgbọ́yé àtisọ́ tó ga a kì í ṣe kankan náà ara ẹ̀ ní kíkà pẹ́pẹ́ ọlọ́run bá bímọ ara ìròyìn ọlọ́run ni pé kò lè bímọ kò bímọ ọlọ́run bò bímọ torí pé òun ajẹ́dá ni ara ìròyìn ẹ̀dá ni pé ká bímọ ajẹ́dá ò bímọ ó ní lámúyà lé sí ìbímọ wà lámúyúlá wọn ò bí mi wọn ò bí ọlọ́run ọlọ́run náà sì bímọ ṣé mùsùlùmí kankan wà wá wá gbọ́n bí tó bá sọ pé mùsùlùmí àti kírísítẹ́nì kankan náà ni wọ́n nígbà tí kírísítẹ́nì gbà pé wọ́n bímọ ọlọ́run ti sọ pé òun ò bímọ ẹni pé tí mùsùlùmí bá ti rò pé òun àti kírísítẹ́nì kankan náà ni wọ́n wọ́n bẹ́ẹ̀ jẹ́ kankan náà lóòótọ́ torí pé òun ò lè sọ wípé mùsùlùmí ni ọ́ tó o bá gbà pé ọlọ́run bímọ ò ń fi ìròyìn ẹ̀dá òfin wé adẹ́ẹ̀dá nìyẹn ìyẹn ló fi sọ pé walam yakun lahu kufuwan ahad kí nǹkan kankan ò ṣeé fi wé olúwa dẹ́dà ánàkùnrin tò nítorí náà tí ẹnikẹ́ni bá ní àwọn ìgbàgbọ́ tá à ń sọ ìgbàgbọ́ ẹ̀kọ́ nìyẹn gbàgbọ́ ẹbọ ni téèyàn bá kú lé téèyàn bá kú lé orí irú ẹ̀ yóò ṣe wò lè sọ níbi olóòdà fìdá ẹni tó ní irú ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ yẹn ó di ó di ọmọ nálẹ̀ tí ó wà nínú gbére inú náà jahannam gbére tí ó wà níbẹ̀ wàláyà fìrùhùn lọ mẹdùn ní tòwúbàjì irú ẹbọ ṣíṣe sọlọ́hùn ọlọ́run kò ní foríjì o àyàfi tó bá túbà ó gbọ́dọ̀ túbà ní túbà pé ọlọ́run irú tó ń sọ yìí àbí irú tó ń ṣe òun ò ní ṣerú ẹ̀ mà láéláé ètò ń ti náà foríjì òun àṣìṣe ni ẹni tó ń wà jìnnà sí irú ṣe yẹn ẹ jẹ́ kí n tún fún wa lápẹẹrẹ àwọn nǹkan yìí ó ní bíbẹ òkú lọ́wọ́ ẹnu sàréè àwọn míì lè lọ síbi sàárè bàbá wọn àti ìyá wọn mùsùlùmí ni o yóò máa sọ pé wọ́n tó wà nù sàárè ṣé nǹkan báyìí fún mi ẹbọ ni ẹbọ ni àwọn míì torí ẹ̀sìn bàbá wọn sínú sínú mọ́sáàsì nítorí wípé wọ́n rò pé bàbá yẹn ni ó máa jẹ́ kájú àwọn ó gbà ó ṣe alátẹ̀gùn láàrin àwọn àtọ́lọ́ ẹbọ náà ni ẹbọ ni ẹbọ ni tòṣèrìkò àkùbárò ẹ má gbàgbé pé à ń júwe abala kan nínú abala ṣíṣe bọ́sọ́lọ̀ tó ó ní abala tó ga jù nínú abala àti àwọn ẹ̀ka ìmọ̀ ṣẹ̀bọ̀ sọ́lọ̀ báwo ló ń ṣe jẹ́ níbẹ̀ oníkúlù máa yóná fi àtúntàtọ̀fì ó ní gbogbo nǹkan tó bá ti tako ìpìlẹ̀ tawhid ìpìlẹ̀ ìmú ọlọ́run bá lọ́kàn ṣoṣo a ti ṣàlàyé báwo la ṣe máa ń mú ọlọ́run lọ́kàn ṣoṣo a mú lọ́kàn ṣoṣo nínú pé ònìkan ṣoṣo ló dáadáa wa ònìkan ṣoṣo ló dá pẹ̀lú wa ònìkan ṣoṣo ló dá mójútó wa ònìkan ṣoṣo ni ó dá pa wá ònìkan ṣoṣo ni ó dá gbé wa dìde ojúbọ̀nà kan yẹn nínú ojúbọ̀nà ìmọ̀ ọlọ́run lọ́kàn ojúkọ̀nà kejì nínú ìmọ̀ ọlọ́run lọ́kan àti ìmú lọ́kan àti ìmọ̀ ọjọ́sìn fún onìkan ó ní abala ìjọsìn onìkan láà máa dojú ìjọsìn kọ onìkan láà máa túbá lọ́wọ́ ẹ̀ onìkan láà máa fọkàntà láfọkàntà títà onìkan láà máa bẹ̀rù ju gbogbo nǹkan lọ onìkan láà fẹ́ràn ju gbogbo nǹkan lọ ìfẹ́ràn náà ara ìjọsìn ni o èèyàn máa fi ìfẹ́ràn fẹ́ràn ọlọ́run a gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run ara mímọ́ ọlọ́run ní ẹyọ kan ní pé òun la fẹ́ràn gbogbo nǹkan lọ ara ìṣọlọ́run lọ́kàn òun ni pé ọlọ́run nìkan yìí ńlá fẹ́ràn ju gbogbo nǹkan lọ ọlọ́run nìkan yìí ó ńlá bẹ̀rù ju gbogbo nǹkan lọ abala ìjọsìn lélẹ́yìí ìkẹta òun ni wípé àwọn orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀ tó ti ròyìn ara ẹ̀ tó ti gbéra ẹ̀ àní ti pé nǹkan kan ní àpò òun nìkan àwọn abala mẹ́ta ìṣọlọ́run lọ́kàn ni téèyàn bá ti wá kọlù kankan nínú ìkankan nínú àwọn abala mẹ́kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí onítọ̀hún ti dọ̀ṣẹ̀ ẹbọ nìyẹn o ẹbọ tó sì ṣe ó gbé kúrò nínú ìsìlá ó sọ di ẹni tí ó wà nínú náà gbére. ó sì sọ ọ́ di ẹni tọ́lọ̀ ọ̀bọ òní ojú àánú wò láéláé tó bá dọ̀ ojúpọ̀ nìkan nínú ojúpọ̀ ní ẹ̀bọ ni. ìkejì tàbí ká tó kúrò níbi ìtàkọ́kọ́ yìí àti ka áyà rẹ̀ lánàá mo rò bẹ́ẹ̀ olùwọ́ba dẹ́dà ní innahu ومأواه النار وما للظالمين من أنصار ọlọ́run ní dájúdájú man yushrik billah ẹnikẹ́ni tó bá wọ́ orogún pẹ̀lú ọlọ́run àti mọ̀túmọ̀ kí n wọ́ orogún pẹ̀lú ọlọ́run pírípé ńgbà míì tá a bá lọ wá sí àwọn afọ́kànnà sọ ni ó jẹ́ pé ó kéré ní ìsínlóde wá sí táwọn afọ́kànnà sọ̀rọ̀ ẹ̀ àfáwọn olórin ni wọ́n máa ń sọ àfáwọn wí wọ́n wá máa kọrin tọ́lọ́run wà wí ni àpọ̀ olórin wí wọn àmọ́ akọrin tọ́lọ́run wí ni sójìṣẹ́ rẹ̀ sallallahu alaihi ò wí ni kò sọ̀rọ̀ ọlọ́run kankan tó ní irú ọgbọ́n tẹ́ fẹ́ mú wá ní ọgbọ́n olórin kò ọ̀rọ̀ ọlọ́run kò ọ̀rọ̀ ànábì kò ọ̀rọ̀ sàbí ànábì tó fi wá jẹ́ pé olórin ní máa kà nígbà tó jẹ́ pé lórí ní kàńtóde wá sí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó jẹ́ tó jẹ́ pé gbogbo orú ká máa ṣàlàyé ojúpọ̀ náà ẹbọ yìí ó wọ́n pé ká máa ká máa ṣàlàyé fún wa pé ẹbọ ni kìíní ẹ má o ẹbọ ni kẹ́ ẹ má débẹ̀ o ẹbọ ni kẹ́ ẹ má débẹ̀ a ní gbọ́rú ẹ lóde wá wá sí ẹlẹ́rìn láàmú gbọ́ tí wọ́n ebi ìtanijí ni wọn a máa tanijí kéèyàn gbọ́ ẹ̀rìn bí ẹtí ẹtí láti ju ohun ní ìsìn tó bá bú sẹ́yìn kí lè yóò sọ pé ń ṣe ìyẹn ni a sọ pé ń ṣe ẹni tó lọ òde wá tó ṣe pé ìjókòó panilẹ́rìn ni wọ́n ń pè ní ìjókòó wá ọlọ́run kò forí jì wá ọlọ́run ní innahu man yushrik billah dájúdájú ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ti ṣe ní èèwọ̀ fúru ẹni bẹ́ẹ̀ láti wọnú àlìjáná èèwọ̀ ni kò ní wọlú àlìjáná wọ́n máa wá ọ̀nà ibi tí ó dé sí tí ó ti lo àsìkò gbére inú náà o gbogbo ń tà ń sọ ọmọ náà o iṣẹ́ ọmọ ẹja náà ni o ara ẹni pé kéèyàn so nǹkan pé tí mo so yìí òun ò ní kú lópin ìgbà tí nǹkan náà bá wà bẹ ẹbọ ni o torí kó ti tako wípé ọlọ́run ló mọ ń pààyàn àbí yóò tako títẹ̀ bá ti gbé nǹkan sókè pé òun ò ní kú ó di jọ́ tí nǹkan yẹn bá tó kú òbẹ̀ àti ẹlẹ́bọ̀ lẹ́ni náà ó ń ṣẹ̀bọ̀ sọlọ irú ẹ̀ tó ṣe nǹkan báyìí kò bá ní ìrùn bọ̀ tó dé tó jẹ́ kóòní lè mọ́ mú mọ́tà sí ẹlẹ́bọ̀ kò bá àwọ̀ fìlà kó wọ irun gba rẹ̀ máa fi ilẹ̀ ṣòkòtò rẹ̀ máa kó lójúmọ́ kó tiẹ̀ jẹ́ kó ṣòro láti rírú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n wà ọ́ ó wà ọ́ a wà nílùú kan nítòsí bí níjọ́ kan ẹnìkan irun gbọ́n ẹ̀ tó báyìí ó dé fìlà ẹ̀ sì rò pé ẹnìkan tẹ́sí yẹ yìí ó wá ń juwọ́ sí wa wọ́n sọ fáwọn yòókù tá a jọ dúró pé ẹni juwọ́ sí mi ó sì ṣe ń juwọ́ sí wa yìí ọkàn mi sọ pé kí mọ́tì ó ní ọkàn yín mà sọ dáa lóòótọ́ wọ́n ti ká ẹni yẹn mú lórí bẹ́ẹ̀dì tó ń láì sórí bẹ́ẹ̀dì tó gbé kòkò sí àyà báyìí. ẹ sì máa tí mo sọ ó wọ́n wọ́n ká mú kó ó gbé kòkò sí àyà báyìí ó sì ní irun bẹ́ẹ̀ sì là tó gbogbo rẹ̀ ó ti rẹ̀ nílùú sanni tó sì wá lù ẹbọ ni téèyàn bá túbá tó parí ẹsùn tó bá kú iná ajá náà ni wọ òun tó bẹ láìláì ìlọlọrun sọ yìí ọlọ́ni máa yún ṣíríkì bìlà ẹnikẹ́ni tí ìbá jẹ kódà tó jẹ́ bàbá àdínì ni wọ́n ti jẹ́ kó jẹ́ ìyá àdínì ni wọ́n ti jẹ́ man ẹnikẹ́ni yún ṣíríkì bìlà tó bá wọ orogún pọ̀ lọ́wọ́ bàbá tí haramallahu alayhi aljanna ọlọ́run bá ti ṣe àlìjánná léèwọ̀ èèwọ̀ ni irú wọn ò ní wọ àlìjánná láìláì wọ́n máa wá hùn náà kó lè yé wa dáadáa ibi ibùgbé tí wọ́n máa gbé láìláì inú náà ni wọ́n máa lè zọ́ọ̀lì mí nà mí àǹtọ̀ ọlọ́run bá ní àwọn alábò irú ẹni báyìí alábòsí ni wọ́n wọn ò ní ní olùrànlọ́wọ́ kan ẹnití ọdún ọba dẹ́dẹ́ ò ràn lọ́wọ́ ta ni ò ràn lọ́wọ́ tó ẹbọ ṣíṣe ọlọ́ọ̀bọ òfẹ́ ilé ìtajúwe òní wọ́n pè ní ẹbọ ńlá òun lẹbọ ńlá a sì ti sọ irú nǹkan mẹ́ta tó máa ń kó sí ẹbọ ńlá máa kó sí kéèyàn ṣẹbọ lábala pé ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run ló pèsè fún gbogbo nǹkan ọlọ́run ni ó pa gbogbo nǹkan ọlọ́run sì ni ó gbé gbogbo wa dìde abala kan nìyẹn ẹ̀bùn a máa kó sí ní tó ní í ṣe pẹ̀lú pé ọlọ́run ló dá wa ló sì mójútó wa abala kejì gbogbo ìjọsìn pátá ọlọ́run nìkan ló tọ́ sí tí ẹ bá dojú ìjọsìn kankan nínú àwọn ojúpọ̀nà ìjọsìn tí ẹ bá dojú ẹ̀kọ́ nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ẹlẹ́bọ ni ìkẹta àwọn orúkọ àti ìròyìn tọ́lọ́run bá fi ròyìn ara ó nìkan ló ní o tá a bá pe ẹlòmíì bẹ́ẹ̀ tàbá ròyìn ẹlòmíì bẹ́ẹ̀ ẹ̀bùn ọ̀nì ṣíṣe sọ́nà tó ẹ bọ̀ yìí ó ní à ń pè ní ashirkul akbar ẹbọ tó ga jùlọ nínú ojúkọ̀nà ẹbọ ojúkọ̀nà ẹbọ kejì ó ní ashirkul asgaru. òní ẹbọ tó ń kéré síta kọ̀kọ́ òun kéré síta kọ̀kọ́ yẹn ẹbọ tó kéré sí ẹbọ ńlá ẹbọ òun kéré sí ẹbọ ńlá ẹbọ lòun o kò tó ta yẹn o ṣe jẹ́ bọ á sọ. àfààní wa huwa náà ò ṣèrìkì ẹbọ kékeré ni gbogbo nǹkan tó ṣe ó pé nǹkan kankan bí ẹbọ wà bẹ́ẹ̀ nǹkan kankan bí wíwá orogún pẹ̀lú ọlọ́run wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ bí irú bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ wàlàmíyọ́sìn ìlà hajj shirkil akbari ṣùgbọ́n òun ò burú tó tàkọ́kọ́ yẹn. Ọnwụ oburu burú tó tàkọ́kọ́ yẹn ṣírkùn àbùdàbù òun tún pín sí méjì wọ́n máa ń pè kan ní àzọ́hírù èyí tó hàn ẹbọ kékeré tó hàn báwo ló ṣe hàn torí pé a máa gbọ́ inú si àti ìṣesí ló wà àpèjúwe ẹbọ kékeré tó àti sọ pé nínú ọ̀rọ̀ àti ìṣesí a rí ìkejì ẹ̀ ní ẹbọ kékeré tí ó hàn àṣírkù al-afdaru al kékeré kò wá hàn tiẹ̀ pé akábẹ̀rẹ̀ láti kejì ẹbọ kékeré tí ó hàn oníkéèyàn máa ṣe nǹkan nítorí nǹkan mi ìyàtọ̀ sọlọ́run ìjọsìn yẹn ọlọ́run ló ní bí ìrún ní ọlọ́run èyàn ò sì dojú ìrun kan kankan yàtọ̀ sọ́lọ̀ ṣùgbọ́n gbà tó ń kírun yẹn ó fẹ́ káwọn èèyàn máa rò pé ah, àfa àgbà ló ṣe mọ̀ wípé ó yẹ kó kírun yẹn fún ọlọ́run nìkan ṣùgbọ́n ti ṣẹbọ nínú àníyàn àfìrí wọ́n ti báyàn rí ẹbọ àníyàn ni wọ́n máa ń pè àníyàn rẹ̀ ó yẹ kó jẹ́ pé ọlọ́run nìkan ló ń ṣe é fún nítorí ọlọ́run nìkan ló fi ṣe é ṣe nítorí iṣẹ́ àárín bẹ́ẹ̀ ni kì í ṣe ṣe àgbọ̀ ni kí gbogbo olùkọ́ pé àáfà yẹn tó bá ń ké ó báyìí ẹ mọ̀ sọ pé àlà ọ̀pá ṣé nítorí ẹ̀ lè fi ṣe ẹbọ ni o ẹbọ ni o ẹbọ ni o kéèyàn ṣe ìjọ fún ọlọ́run ṣùgbọ́n àníyàn tó fi ṣe é kì í ṣe àníyàn pé òun ṣe nítorí ọlọ́run nìkan ó ṣe láti pé ìwọ ọlọ́run ó wá fi kankan fún un kí ló fi fún un ó tún fẹ́ káwọn èèyàn ó máa polongo kẹ́rí tó ti wá àṣọ pẹ̀lú ọlọ́run nínú àníyàn tó fi ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ yẹn ọlọ́run nìkan ló yẹ káníyàn rẹ̀ ó da ojú kọ ọlọ́run nìkan ló yẹ kó ṣe é fún ó tún wá ṣe lẹ́ni tó tún ní ẹlòmíì àbí nǹkan míì lọ́kàn àbí owó tí n bá ké kùránì dáadáa wọn fún mi tó àbí òsì tí n bá ké kùránì dáadáa wọn fún ní one million yóò bá jókòó lórí àga. أعوذ بالله من الشيطان الرجيم. Ṣé الله Ọlọ́run ló fi ń pè ẹbọ àníyàn ẹbọ ni kí ló fi jẹbọ nínú àníyàn rẹ o ó ti wá nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run ó ti ṣorogún pẹ̀lú Ọlọ́run ó ti pe nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run nínú àníyàn tó fi ṣe ìjọsìn fún Ọlọ́run yẹn ṣe yé wa eléyìí wá àárí àbárí ni a kì í rí àníyàn ìyẹn ló ṣe jẹ́ kó ṣòro sọ ẹ̀ tó bá ṣe báyìí ní ìsìn kẹ́nìkan lọ́wọ́ jẹ́ pé kì í ṣe torí ọlọ́run ló fi ṣe àá tó rí i ni wọ́n sọ pé àṣírkù asgaru lọ́kàfíyù lélẹ̀ ṣírkù tó ń kéré síta kọ̀kọ́ yẹn ó kéré sí i ó wá wà kọ̀fí a kì í rí ẹ̀bọ ni o eléyìí kò fẹ́ẹ̀ fẹ́ tí ò ní a tún máa sọ̀rọ̀ rẹ̀ kákàfé definition yìí wàláì kò fẹ́ sẹ́ńtì kò fẹ́ sẹ́ńtì ìkó ẹbọ àníyàn ó burú débi pé oníṣẹ́ ìtàn fẹ́ baṣẹ́ jẹ́ mọ́ wa lọ́wọ́ ó kọ̀ fún wa ká mọ̀ wá kírun àdá ló yóò àwọn àgbàtà kírun yẹn pé lágbájá ló wù ọ́ ó jẹ́ ṣe ìkú dáadáa ẹ̀ lè lé òṣè ó jẹ́ ṣe ìṣẹ́ dáadáa ẹ̀ lè lé òṣè dáadáa onítọ̀ọ́nù ọba gbẹ̀sẹ̀ sí i. kí ni ìyàtọ̀ láàrin ẹbọ kékeré àti nílá à ń bọ̀ mbẹ́ ọ? so ẹbọ kékeré a ní wọ́n pín sí méjì alakọ̀fíyù àti àgbọ̀hìn kó alakọ̀fíyù la fi fún wa látòjú ẹbọ ọnú àníyàn ẹbọ ṣáárì ni ẹbọ ṣe agbọ ni gbogbo ọdọọdún ló máa ń lọ mọ́kà kí wọ́n lè máa pariwo rẹ pé aláàjì ó ti bà níyàn rẹ ṣiṣẹ́ bọ́nú àníyàn ẹbọ àníyàn ni kò sẹ́ni tó ṣe sádàkà tó ẹ nílùú tí wọ́n lè sọ wípé bàbá olówó onísádàkà ẹbọ àníyàn ni ẹbọ àníyàn ni lọ́n tó yà wáyà èṣù o. so eléyìí àṣírkùl asùdàrùn kàfíyù ṣírkù tó ń kéré títà kọ́kọ́ ó wá jẹ́ kàfíyù ó jẹ́ nǹkan tí ó pamọ́ tí a àbá ara mi yẹn nìkan ó ṣe sòro sọ pé kí ló dé táyì ṣe torí èèyàn yóò bí ọdún tó rà níyàn mi tó àárí tùbẹ́bọ ni ẹni yẹn wá orogún pẹ̀lú ọlọ́run nínú àníyàn rẹ̀ ìkejì nínú ashirkul asgar òní azahir ètò hàn kí ló dé tó fi hàn nítorí pé inú gbólóhùn ló ti máa ń jẹyọ ó sì máa ń jẹyọ nínú ìṣesí zọ́hìr lòun zọ́hìr òun lòun ó jẹ́ zọ́hìr nítorí pé ó máa ń hàn lórí àwọn ó sì máa ń hàn nínú ìṣesí àpèjúwe ẹ̀ ìmọ̀ fi ń kan ìbúra yàtọ̀ fọlọ́run alhalku bi ghayrillah ọlọ́run kan là fi mọ́fì àti búra o ọ̀rọ̀ wà lórí ẹ̀ o ètò rọ̀ ọlọ́run ọlọ́run àìkò ìmọ̀ búra ìyẹn ni ò ní yí kankan nù mọ́fì kàábà búra o kàábà fi sọlọ́run o lè sọ lọ́run tó dá kàábà búra o lè sọ pé wọ̀rọ̀ bí kàábà mo fi olúwọba dẹ́gbà tó ní kàábà mo fi búra ta ló fi búra mẹ́wọ̀n ọlọ́run wàláhì ìtumọ̀ ní pé mo fi ọlọ́run búra ọlọ́run nìkan là máa ń fi búra tẹ̀pẹ́ àwọn afáà ní èèyàn lè fi quran búra nítorí pé ara ìròyìn ọlọ́run quran èèyàn lè fi quran búra nítorí pé ara ìròyìn ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run quran gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a lè wá ìṣọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn sọ pé àwọn olùdíkàlì máa ti la ìsàmù ní ṣọ́ọ̀bù màmá ọ̀ ní kúlù ìṣèǹtọ́nì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ṣe lè jẹ́ pé a lè wá ìṣọ́ a lè sáàdì ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni a lè fi ọ̀rọ̀ ọlọ́run búra. ṣùgbọ́n má fi nǹkan mí ìbúra àyàfi olúwọba dẹ́dà àti ìròyìn ẹ̀. wọ́n sọ wípé mo fi ọmú ìyàtọ̀ àjọ mu mo fi búra wọ́n fi búra wọ́n ṣe bẹ́ẹ̀ kó dáa àrò ojúkọ̀nà ẹ̀bọ kékeré tó ní ṣe pẹ̀lú ara ni kó dáa àṣírkùl àfgàrù àgbọ̀nṣẹ̀ ó hàn ọlọ́run nìkan la fi mọ́ búra kí ló fà torí pé ìbúra kó kankan kan sínú kí ló kó sínú ó kó ní bàbá wa tá a fi búra nínú èèyàn ò lè fi nǹkan búra àti pé ó bàbá wa nǹkan yẹn ọlọ́run nìkan la ti gbọ́dọ̀ ṣètò bàbá tòtá a bá ti wá ń fi nǹkan kan kú ló ṣe jẹ́ pé etí àwa àti ẹ̀ta búra fún bàbá rà láti búra àmọ́ náà ti kílẹ̀ ní ìlú gbàgbọ́ gan náà tó jẹ́ pé tí n bá fi fi nǹkan yẹn búra yóò tẹ́ lọ́rùn torí pé àwa méjèèjì jọ bàbá ra nǹkan yẹn àjọ mọ̀ pé àní dákọ irú nǹkan yẹn àfi kó ṣe pé lórí òdodo so ìbúra kó bí bàbá ara nǹkan ó kó sínú so téèyàn bá ti ń fi nǹkan mí ìbúra yàtọ̀ sọ́lọ̀ bíi pé èèyàn ń bàbá èèyàn ìyẹn ni pé èèyàn ń bàbá nǹkan mí yàtọ̀ sí ọlọ́run nìyẹn so ìyẹn lànà bí sallallahu alayhi wa sallam ó ní man بغير الله فقد كفر أو أشرك من حلف بغير الله أنا دي الصبر كيف أبورا كيف أمي أتصلى قد كفر أتسى أتسى فيها كتيريو أو أشرك تبي أتسى ó ti ṣe nǹkan kankan nínú ẹbọ ìmáfi nǹkan ní ìfura yàtọ̀ síta ní àwòrán níbo mi ò ní man yahlif ẹnìkan tó bá fẹ́ búra o fal yahlif billahi aw liyasmut aw liyasmut búra pẹ̀lú ọlọ́ àdúgbò dání àìfi nǹkan ní ìbúra àyàfi dání ọ̀pọ̀lọ́ àpèjúwe kan nínú àwọn àpèjúwe àṣírkùl afgaru àgbọ̀hìrù yẹn èyí tó kéré díẹ̀ nínú ṣírk tó tún wá máa ṣe kí ni tó máa ń hàn. ara ẹ̀ ní kéèyàn sọ wípé láwùláwùláwù wà fúlà tí ìbá ṣe àbí lédè Yorùbá ní ìmọ̀ abẹ́yà náà fún ọ̀pọ̀lọpẹ́ ọ̀pọ̀lọpẹ́ yìí ọ̀pọ̀lọpẹ́ ara gbọ́dọ̀ ẹ̀bọ̀n láwùláwùláwù tí kì í bá ṣe lágbájá ni ọ̀làwọ̀làwọ̀ tí kì í bá ṣe ọlọ́run wàkúlà àti lágbájá ni. mo fẹ́ máa fi ọlọ́run bá wọ ẹni o. wọ́n sọ pé tí ì bá ṣe lágbájá àti lágbájá tí ì bá ṣe àti lágbájá ẹlòmí ò tẹ̀ ẹ̀yìn rántí ọlọ́run ẹni ẹni mọ̀ pariwo. láwọ̀làwọ̀ tí ì ṣe pé ọlọ́run èyí wà sọ pé tó mà lẹ́yìn wá àgbà náà lágbájá wọ́n sọ pé tí ìbá ṣe pé ọlọ́run àti lágbájá náà tí ìbá ṣe pé ọlọ́run ni lẹ́yìn ìwà àgbà náà torí pé o lè ní ẹni yẹn lọ́dọ̀ tọ́lọ̀ bò bá fọwọ́ sí tí o bá fi àṣẹ sí ní ẹ̀ṣẹ̀ tó ní ṣèṣe. ẹ̀ẹ́mẹ́lẹ́ ni wọ́n ti fọwọ́ sọ̀yà fún yẹn tó jẹ́ pé àtẹ̀tò fọwọ́ sọ̀yà fún yẹn àtẹ̀tò fọwọ́ sọ̀yà fún yẹn. yẹ̀yẹ́ bá lórí ọ̀nà ibà wọn kan ló sọ pé àwọn òjì kèfèrí táwọn kan bá di president àbá àti ìgbọ̀rí àwọn kan fọwọ́ sọ̀yà pé táwọn kan bá di president àwọn bá ti nǹkan wọ́n rò pé agbára àwọn là ọlọ́run fọwọ́ sọ̀yà fọwọ́ sọ̀yà ọlọ́run olú ọba dẹ́dà gangan ní ṣe nǹkan ṣe nǹkan ṣáìnàbọ̀. òun láàmú sọ pé tí kì í bá ṣe pé ọlọ́run ni lẹ́yìn wá àgbà náà àti lágbájá eléyìí ló lẹ́sìn wọ́n sọ pé tí kì í bá wa ṣe lágbájá ni tí bá ṣe lágbájá ni àwọn títí òṣogbo òun ò ní ìdá lọ́dà gbólóhùn ẹ̀sùn ẹ̀ńtẹ́sìn báyé yóò mọ òwò tó ṣe òwò tó ń ṣọṣà ìdọ́ta pọ̀ ní pé tí kì í bá ṣe pé ọlọ́ọ̀ lẹ́yìn wa àgbàna àti làgbàgbà a gbọ́dọ̀ sọ pé lẹ́yìn ìgbàna tí ẹ bá sọ pé tí kì í bá ṣọ lọ́wọ́ àti lágbájá ń kọ́ òun fi ọlọ́run bá wo ẹ̀ ló fi ẹni ẹ wé tí ì bá ṣọ lọ́wọ́ àti ó gbọ́dọ̀ fi lẹ́yìn ìgbàna torí pé lẹ́yìn ìgbà náà kásọ bẹ́ẹ̀ ó júwe ìyàtọ̀ láàrin nǹkan àkọ́kọ́ àti ṣùgbọ́n táwa sọ pé lágbájá lágbájá àti so méjèèjì papọ̀ àti sọ wọ́n di kan náà nínú nǹkan tí à ẹ̀ àwọn gbólóhùn gbólóhùn ẹ̀bọ ṣùgbọ́n ẹ̀bọ tiẹ̀ kò dàbí ìtàkọ́kọ́ wọ́n ń pè ní àṣírkù al-asdaru àgbọ̀hìn àti al mo rò pé ó yé wa shirk méjì al-akbar ètò ga jùlọ àti al-asghar ètò kéré ètò kéré tó ètò ga yẹn òun pín sí méjì ètò hàn tó fojú hàn àti ètí kò fojú hàn ètí ò fojú hàn yẹn ṣáálẹ̀ fún mi lápẹẹrẹ bí àníyàn iṣẹ́ àárín bí mọ́tòmọ́tò mọ́tòmọ́tò gan-an ó lè wá lọ́nà méjì àlùkòyàlà fáàrí ṣiṣẹ́ ara ẹni kéèyàn ó ṣe ìjẹgàba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjẹgàba ìgbéraga náà wà bẹ́ẹ̀ ìjẹgàba burú ju ìgbéraga lọ ìgbéraga ló máa ń bí ìjẹgàba ìgbọ́dọ̀ jẹ́ pé mi máa tún máa ṣàlàyé yorùbá fún yìí èyí tó dẹ̀ ń yorùbá. irú àwọn nǹkan yìí kò lẹ́tọ̀ọ́. so abala méjì shirk la ṣàlàyé yẹn ashirkul akbar àti ashirkul abdar kí wá ní yàtọ̀ láàrin méjèèjì. àwọn afáàní ashirkul akbar yukhriju sahibahu min al-millati. ẹ̀bọ ńlá ta kọ́kọ́ júwe wò ìyẹn ni wípé lábala pé olúwo bá dẹ́gbà ló dá gbogbo nǹkan òun ló ń pèsè fún wa òun ló ń pèsè fún wa òun ni ó pa wá òun ni ó tún jí wa dìde àti gbogbo àwọn nǹkan ẹ̀ tí ẹ̀ bá ṣẹbọ nínú ẹ̀ ó ti gbé fóònù ẹ̀sìn àti ṣàlàyé yìí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ní dídójú àdúrà kọ̀ọ̀kan míì dídójú ìjọpọ̀ kọ̀ọ̀kan míì yàtọ̀ sí ọlọ́run ẹ̀bọ ni ó gbé yẹn fóònù Islam ó sọ èèyàn bí kékeré o. ìkẹta àwọn orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀ kéèyàn máa gbé fẹ́dà tàbí kéèyàn máa gbé ẹ̀dá sí ààyè orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run ẹ̀bọ lò náà eléyìí ni akbar àti ṣàlàyé ẹ̀ lẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ afudar ní kejì tó wá pín sí tó hàn àti ti tó pamọ́ ṣẹ́wárí àkọ́kọ́ ara aburú bẹ̀ ni pé òun máa ń gbéyàn ní gbogbo sẹ́tẹ̀ yẹn ṣe ni ó bàjẹ́ àtàrà yẹn lánàá ọlọ́run sọ fún àmọ́bì lọ́wọ́ ní wọ́n lọ́kọ̀ tó kú yàrá lẹ́yìn ọ̀wọ́ nígbà nígbà tí yìí nàní kọ́tù mo ti fún ẹyin ti fàyà owó àmọ́bì lọ́wọ́ wà nígbà nígbà tí yìí nàní kọ́tù níta mo sì ti ṣípayá mo sì ti ṣípayá mo ránṣẹ́ sí àwọn òjíṣẹ́ kan wá kí wọ́n tó dé kí ni iṣẹ́ náà làyín náà ṣ tó o bá ilé ṣẹbọ sí mi láyà fàtọ́ nà àmọ́lùkà ìwọ gbogbo iṣẹ́ rẹ ni màá dà nàdà gbogbo iṣẹ́ rẹ ni màá sọdọ fọ òjíṣẹ́ rẹ ló bá wí ìwọ ṣé wù nígbà tó náà bá ń sọ báyìí bá nàbí ìtẹlẹlẹ bóòlù tiẹ̀ ṣe rí ẹ sọ pé ti kọjá ẹ ọmọ náà ló fẹ́ yà túbà o pépé tó o bá túbà tó o bá fún iná ẹja ìnáná ló mọ̀ ṣe gbére sẹbọ ńlá ni sẹbọ ńlá ń tẹ yóò fèrè ju sọ àṣìbà kó mi lẹnu ìlà ó sọ ẹni tó bá ṣe é di kèfèrí irú irú rẹ tá a bá mọ àmì kírun lẹ́yìn ó ti dọkọ Ọlọ́run àti ọ̀tá gbogbo mùtù Ọlọ́run kó yàwó àyà ẹ bọ ṣùgbọ́n àṣírkùl àfùdárò ẹbọ tó ń tún kéré lè dá a yìí láàyò fèrè ju sọ kó mi lẹnu ìlà kò ní í yọ ẹni tó bá ṣe ń kúrò nínú ojú ọ̀nà islam irú ẹbọ àníyàn yẹn ni kò sọ yẹn bí kèfèrí ibi tó ti jọ ẹbọ ni wípé àníyàn tó yẹ kó jẹ́ fún ọlọ́run nìkan ó ti ṣe fẹ́lòmíì ṣùgbọ́n ìjọsìn yẹn gangan ọlọ́run ló dojú ẹ̀ kọ́ tòun ò dàbí ẹni àkọ́kọ́ tó ṣe pé gbogbo ìjọsìn yẹn gangan ó wulẹ̀ kan ní ìyàtọ̀ fọlọ́ fún tó sàkọ́kọ́ yẹn ó burú ó sọ ẹni ẹni kèfèrí tó bá kú àmì sí àmọ́ tó sọ yẹn náà òun tiẹ̀ láàyò kiri ju sọ̀híbàhù mílẹ̀mílà ẹbọ kékeré tá a sọ tó pín sí tó fojú hàn àti tí ò fojú hàn yẹn láàyò kiri ju sọ̀híbàhù mílẹ̀mílà òun ò ní yọ ẹni yẹn kúrò nínú àwùjọ tàbí ìjẹ́ mùsùlùmí kò ní sọ ọ́ di kèfèrí kò ní yọ kúrò nínú ìsìláàmù àkọ́kọ́ ọmọ ń yọ ìyá kúrò ní islam ẹ̀kejì kò ní yọ ẹni yẹn kúrò nínú islam wàlákin yóò ń kisu tawhidahu ṣùgbọ́n yóò dín ìgbàgbọ́ ẹ̀ nínú ọ̀kan ṣoṣo ọlọ́run yóò rí lọ ìgbàgbọ́ ẹ̀ mẹ́hẹ̀ ìtumọ̀ ẹni pé tá a bá ń rí èèyàn tó ń fi nǹkan bí ìbúra yàtọ̀ sọ́lọ̀ ìgbọ́lọ́ọ̀bá gbọ́ rẹ̀ lódodo àléébù wà rẹ̀ ìgbàgbọ́ àfihàn lónìí tá a bá ń gbọ́ tí ẹnìkan tó ń sọ pé má ṣá Allahu wa shi'ta mákàlá a wọ́n sọ fún wípé ṣé ọ̀la ló wà ní àbí ọ̀túnla lónìí bẹ́ẹ̀ ṣe fẹ́ bá ṣe fẹ́ ò ní sọ pé bọ́lọ̀ ń bá ṣe fẹ́ bẹ́ẹ̀ náà bá ṣe wá fẹ́. lẹ́yìn ọlọ́run ló kọ́kọ́ sọ lẹ́yìn wá àgbà náà ó ní màá ṣe. anábì sallallahu alaihi wa sallam ẹnìkan bá nàbì sọ̀rọ̀ ó wá sọ fánàbì sallallahu anábì sallallahu ó ní máa ṣá Allahu wa shi'ta kọ́rọ̀ náà máa jẹ́ bí wọ ànábì bá ṣe fẹ́ bọ́lọ́run bá ṣe fẹ́ àti bí wọ náà bá ṣe fẹ́ bí ọlọ́run bá ṣe fẹ́ àti wọ ànábì náà bá ṣe fẹ́ ànábì sallallahu alaihi wa sallam ó ní àjà àjà ní lillahi nídà tó fẹ́ máa mú mi lórogún pẹ̀lú ọlọ́run tó fẹ́ máa ṣe mí àtọ́lọ́run dẹ̀yọ ànábì ló sọ bẹ́ẹ̀ alaihi salatu kí lẹ́yìn ẹ sọ bí ọlọ́run bá ṣe fẹ́ àti ànábì rẹ̀ ànábì ni má sọ bẹ́ẹ̀ rẹ̀ bó o láṣẹ sọ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ lẹ́yìn wá àgbà náà lẹ́yìn náà bá ṣe fẹ́. bí ọ̀gá rẹ̀ bá ń bọ́ sọ òfin masha Allah bí ọlọ́mọ bá ṣe fẹ́ lẹ́yìn náà bá ṣe fẹ́ kó dàbí wá sí lẹ́yìn ìgbà náà. ọlọ́run ni ó fẹ́ torí pé ìtọ́lọ́n bá bá fẹ́ ní oṣù yìí. èyí tí olú ọba dẹ́rẹ́ ò bá fẹ́ tí gbogbo ọ̀gá ayé ìbá ní ṣèṣe. wọ́n rántí orin ìmáàmù ṣùgbọ́n kò sí nínú àìṣe sí tèmi kí n máa kọrin lóde wa lóyìn kọ́ tòbí ọlọ́run bá ṣe fẹ́ nǹkan ni ó ṣe ṣe é ṣe bí gbogbo ayé yóò fẹ́ tí wọ́n bá fi fẹ́ tọ́lọ̀ bò wá fẹ́ kò ní ṣe é ṣe tòǹtà sọ ni pé bí ọlọ́run bá ṣe fẹ́ lẹ́yìn náà lẹ́yìn náà bá ṣe wá bá wá sí àkọ́kọ́ náà bọ́lọ̀ bá ṣe fẹ́ lẹ́yìn ìgbà náà tẹ láti wá tẹ̀lé ọlọ́run yóò kọ́kọ́ fẹ́ kí wo tó lè fẹ́ tí wọ́n bá fẹ́ tọ́lọ̀ wọ́n bá fẹ́ kò lè ṣeé ṣe. ìta bá wá ń gbọ́ lẹ́nu ẹnìkan tó ń sọ pé ọ̀gá bẹ́yìn bá ṣe fẹ́ ni àbí kó sọ pé bọ́lọ́run bá bá ṣe fẹ́ lẹ́ àtẹ̀yìn náà bẹ́yìn àtọ́lọ́run bá ṣe fẹ́ ni a ti mọ̀ pé n tó ń sọ yẹn ìgbàgbọ́ rẹ̀ nínú ìjọkànṣoṣo ọlọ́run àléébù wà lára rẹ̀ àléébù a máa bá ìgbàgbọ́ o ara àwọn àléébù tó máa ń bá ìgbàgbọ́ o nínú àwọn àléébù yẹn ni ìní ó ba gbogbo ìgbàgbọ́ yẹn jẹ́ òun ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹbọ ńlá ìní ìṣeré yóò kàn sọ ìgbàgbọ́ yẹn di ìgbàgbọ́ àfihàn ni irú àwọn ìtàǹtìwé bíi iṣẹ́ àríyìn bí káníyàn yìí ó máa da kí ẹ máa ṣe nǹkan torí iṣẹ́ agbọ́ni kí gbogbo ayé ó lè máa pariwo rẹ̀ kífà ìmájì ò kó o máa sọ gbogbo orú àwọn gbólóhùn tá à ń sọ pé kò dáa yìí kí ẹ máa fi nǹkan ní ìbúra yàtọ̀ sọ́lọ̀ àti mọ̀ pé àléébù wà lára ìgbàgbọ́ rẹ̀ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run ẹni tí ìjọ kan ṣoṣo ọlọ́run nínú ìgbàgbọ́ rẹ̀ tí ò láléébù kò ní fi nǹkan ní ìbúra àyàfi ta ni Allah ọlọ́run nìkan ni ó fi búra tó yàtọ̀ àkọ́kọ́ nìyẹn ìyàtọ̀ àkọ́kọ́ nínú ẹbọ ṣíṣe ńlá àti ètò kéré sí òní pé ẹbọ ṣíṣe ńlá máa léèyàn kó nínú Islam ètò kéré sí yẹn kì í léèyàn kó nínú Islam ṣùgbọ́n yóò júwe wípé ìgbàgbọ́ ẹni yẹn nínú Islam ó ṣe kí ni o ó mẹ́hẹ ìkejì ashirkul akbar yukhalidu sahibahu finna ẹbọ ńlá a máa sọ ẹni tó bá ṣe di ọmọ aná tí ó wà nùnà gbére gbére iná ni ó máa gbé gbére wọn ní yọ kó bẹ ọlọ́ni kúlámà àrọ́dù ayé yàkùnjú mi ha òrìṣù fi ha gbogbo ìgbà tí wọ́n bá ń gbìyànjú láti jáde kó òun rẹ̀ wọ́n máa dáhùn padà sílẹ̀ wàkílẹ̀ lọ́hùn ìwó kó àzáàbà nari lẹ́bi kóńtún bìí túkàsìbò ó wà máa sọ fún ọ pé ẹ farabalẹ̀ ìyá inú iná dẹ́ ń sọ pé rọ́ọ̀nì tẹ́ ń pè ní rọ́ọ̀ ẹ máa jẹ́ ni. gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ ńlá sọ́lọ̀ inú iná ni ó máa gbé gbére o ṣùgbọ́n ẹbọ kékeré tá a júwe o tá a ní ìmíì nínú ẹ̀ á máa hàn síta ìmíì kò ní hàn. لا يخلد صاحبه في النار إن دخل تبقصي لا يخلد في النار àní sọ ọ jẹ ń tí ó mọ wà nínú gbére òní wà nínú gbére òní wà nínú gbére ẹni tí ó ń ṣẹgbọ àníyàn bíi irú ta ṣe tó bá wọ náà tọrọ rẹ bá jà nínú wa wọ náà òní gbére bẹ́ẹ̀ tó bá ṣẹ bọ́ gangan gbére ni yóò mọ̀ pé torí wípé ká sọ pé èèyàn ò ní gbé nu náà gbére yẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà tí ó wọ̀ náà ẹ̀wọ̀n ẹ̀yà mùsùlùmí pọ̀ tí ó wọ̀ náà kí ló fà wọ́n ti dá àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe wípé wọ́n kọ́kọ́ lọ di ẹ̀ṣẹ̀ yẹn nu náà kọ́lọ́ tó fi wọ́n sínú àlìjẹ́ náà ọlọ́kú làwọn kò mẹ́ lọ́mọdé àtọ́ ìnáwó wọ́n kọ́kọ́ tọ́lọ́ ọba ọba forí jẹ yóò kọ́kọ́ fìyà jẹ wọn nù náà láti lè bọ́ òkun àwọn ìwà pálapàla yẹn kúrò lára wọn wà wọ inú àlùjẹ wọn mọ wọn bá kọ́kọ́ dé inú àlùjẹ náà àwa tá a ti kọ́kọ́ wà nú ẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ́ ọba ṣe fún wa o a máa pè wọ́n ní jahannami yóò jahannami yóò àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ̀. la kúrò nínú jáàmù. orúkọ tá a máa pè wọ́n ní nígbà tó bá yà ìta rí lára wọn tá a fi ń pè bẹ́ẹ̀ ọlọ́run padà yọ kúrò lára wọn ọlọ́run ṣe wá bẹ́ẹ̀ wà ní direct wọ́n fi yà á wá o wọ́n jà ìnáwó téèyàn bá ń tí tí ẹ bá ń ṣe ṣe á rí ni tí ò bá múra yóò wọ̀ náà torí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ téèyàn gbọ́dọ̀ túbà fún tí ò bá wá túbà tó kú tọ̀ ó kò wọn àtọ́lọ̀ tó bá wù ọlọ́run ó lè kórè jù ó fi sún náà lè dáná tó bá sì lè wọ ọlọ́run lè fi yá jẹ́ nínú náà lọ́ọ́ làwọn kó nínú ìyá ni. Bàṣẹ́kùl Akbar ẹ̀bọ ńlá a máa jẹ́ kéèyàn ò pẹ́ kéèyàn wà nínú gbére ṣùgbọ́n àṣírkù asgà òun tiẹ̀ kì í jẹ́ kẹ́niyàn ó tó bá wọná kò ní wà nínú kò ní wà nínú gbére. ìkẹta nínú ìyàtọ̀ láàrin ẹbọ ńlá àti kékeré ó ní pé àṣírkù akbar ẹbọ ńlá yìí yóò fi tùjọ ní àlàmà gbogbo ṣẹ́gun mọ́ bàjẹ́ kí ẹ máa jọ́sìn fún ọlọ́pàá fún ọgọ́ta ọdún kí ni ọgọ́ta lédè rẹ̀ sixty years yàní ogún mẹ́ta ọgọ́ta ọdún ló fi jọ́sìn fọlọ́ kò ṣe ẹbọ pẹ̀lọ́lọ́ ó kí wọn dáadáa tó ti tó àti tó ti yẹ ó gbà wẹ̀ dáadáa tó ti tó àti tó ti yẹ ó yọ bàtà dáadáa tó ti tó àti tó ti yẹ inú ọgọ́ta ọdún tó lò yìí ogójì ọdún nínú ẹ̀ kí ni ogójì fọ́ọ̀tì ogójì ọdún nínú ọgọ́ta ọdún ló fi ń lọ mọ́kà lọ́dọọdún níbi tó ṣèjọ òde a máa jí lóru a máa gbàwé ẹrẹ ìjọ àlàmísì àti ìjọ mọ́ndé kò lè gbọ́ pé wọ́n ń ṣe dáadáa kó mọ̀ dàbí ìjọ fi ẹ̀ pọ̀ sọ̀lá àtúntò ha ó mọ̀ kí i gbogbo náfìlà ẹ̀yìn ìrún ló máa ń kí kó wa lo ọgọ́ta ọdún tó bá ṣe ẹbọ lẹ́ẹ̀ka gbogbo sẹ́yìn lọ́nà kó dà gbogbo sẹ́yìn ti di òpó tó bá sọ pé ṣé èwù ṣe nǹkan báyìí fún mi gbogbo èyí tó ṣe tẹ́lẹ̀ ti di òpó gbogbo ẹ̀ láì ṣẹ̀kà ká lè mọ aburú tó wà lára ẹbọ ṣíṣe tí ẹ bá sọ pé ṣé èwù ṣe nǹkan báyìí ṣé òfin mi lọ́nà ẹlẹ́bọ gbogbo ètò ti ṣe sẹ́yìn tàgbàtẹ́lẹ̀ ó ti domi ó ti dòfò olófò gangan nìyẹn ẹgbẹ́ ti sòfò gbogbo ètò ṣe ọlọ́mọ wọ gbogbo ẹ̀dá tí ẹ bá ṣe ẹbọ ẹni pé ẹbọ kì í ṣe nǹkan ẹ̀rín pa tá a bá lọ wá àti tá a bá sọ̀rọ̀ ẹbọ àní rẹ́rìn-ín kò bẹ́ẹ̀ tá lọ wá àtúntò mọ rẹ ní táwọn pariwo rẹ ní táwọn kàkàkàkà àmọta a ní rẹrìn kó mẹ wọn wàá fi gbogbo ibi tó ṣe pàtàkì fún àwọn èèyàn báyìí wọn ò ní sọ fún wọn wọn máa fọ̀rọ̀ orin àbá àwí àbá àtolórí kan sọ nǹkan ni wọn máa sọ lọ́n kó oríṣi wa ẹ̀bọ ńlá yóò fi tu jẹ̀mí àlàmà òun gbogbo ṣẹ́tẹ́ nìyẹn ṣe ni ó wọ̀ dáa yóò sọ lóko yóò sọ lóbi kò ní wúlò fẹ́ tó ṣe eléyà ayà rẹ̀ pọ̀ lóko wa ìkànnì àkàfọ́ alẹ́ ọlọ́run sọ fún anabi sọlọ lọ́wọ́ rẹ̀ láyé náà ṣùgbọ́n láyé àkọ́kọ́ náà mẹ́lùkà tó o bá fi lè ṣẹbọ sí mi gbogbo iṣẹ́ rẹ̀ pátá ni màá sọ lóko ànábì lọ́lọ́run bá lò so ẹbọ ńlá máa jẹ́ kí gbogbo iṣẹ́ èèyàn di òpó ọlọ́run kó yà wá yà ṣùgbọ́n àṣekùn asgar ẹbọ kékeré yẹn láàyò fìtú jẹmí àlàmà oúnjẹ kì í ṣe gbogbo iṣẹ́ ló máa ń sọ di òfo wà ìnàmà yóò fìtú àlàmà lẹlẹsí fàlàkọha àṣekùn pàtó iṣẹ́ tí ìṣẹbọ yẹn kó sí nìkan ní ọ̀rọ̀ àbàjẹ́. téèyàn bá ní hundred naira ní ten ten naira ó fún eléyìí ní ten naira fún eléyìí ten naira fún eléyìí ten naira ṣèṣeyàn mẹ́wàá ni ó fún ten naira nígbà tó fún ẹni àkọ́kọ́ ó fún nítorí ọlọ́ nígbà tó fún ẹni kejì ó fún nítorí ọlọ́ àwọn méjèèjì wáyé gbá ẹ mọ̀ ṣe ẹ mọ̀ ṣe ló bá kó sí lọ́kàn gbá èmi ní kátá gbogbo ayé ló ń wò sí pé mò ń ṣe sádàkì ó wá fún ẹni kẹta tí n bá fún ẹnìkẹta ń sìn gbogbo wọn ni wọn máa sọ pé mo lawọ́ jẹ́ pé àníyàn yẹn ti bàjẹ́ ìkẹta yẹn nìkan ló bàjẹ́ ládàá méjì àkọ́kọ́ yẹn wà bẹ́ẹ̀ tó ti yẹ wá ní sí tí ẹbọ àníyàn bá kó sí iṣẹ́ iṣẹ́ ẹbí tó kó sí òun ó bàjẹ́ èyí tí ò kó sí kò ní bàjẹ́ èyí wà tí ẹ bá kírun àsùbá tó kírun àdúrò tó wá kí àlàfàì tó ṣe sí àárí níbẹ̀ kó bá àsúnfì àti àdúrò kò bá jẹ́ àlàfàì yẹn nìkan ló bàjẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé ẹ̀bọ ńlá ni gbogbo kìí ṣe ìrún ọjọ́ yẹn nìkan ìrún tó kí lánàá ti jẹ́ tatọ́ ní gbogbo ẹ̀ ló bàjẹ́ ẹgbẹ́ wọ́n yàtọ̀ síra wọn ẹ̀bọ kékeré máa ń ba ibi tó bá kó sí jẹ́ ẹbọ ńlá gbogbo iṣẹ́ èèyàn ló máa bàjẹ́ Ọlọ́run kó yà wá yà ìkẹrin àṣírkùl akbar yorùbá ìfọdàmà wẹlmà àṣírkùl akbar ẹbọ ńlá ẹni tó bá ṣe aláàlú dààmú ni ẹbọ yẹn ó sọ ọ di ẹni tí àwùjọ mùsùlùmí lè gbẹ̀mí ẹ̀. wàlmàl gbogbo nǹkan ní ẹ̀ lágbà kì í ṣe wọ́n ló gbà wọ́n àwùjọ ni ó gbà ìjọba ni ó gbà ìjọba ẹ̀ ẹ tó bá ṣe bọ́ ní bí bá a ṣe ń sọ tẹ́nìkan bá so nǹkan mókè lóníkẹ́rì ti ní o gbé sílẹ̀ ni o òun ò lè kú ẹlẹ́bọ ni o. ó sì kírun ó sì gbà lórí ìrìn tí láàrẹ̀ kò ní kò ní ó kàn dá àwọn ọ̀rẹ́ ló ṣe jẹ́ pé tá a bá mọ irú ẹ̀ níbẹ̀ à kírun lẹ́yìn. àní kírun lẹ́yìn bí irun gbọ́ ẹ̀gún jù lẹ́lẹ̀ lọ abẹ́ni tó so nǹkan máa bá àbí dì wọ́n ní kíní tó so yìí kíní yóò ti pé ah, ìdáàbòbò òun mà nìyẹn nǹkan tó ń dáàbò bò òun nìyẹn tó bá gbàgbé ẹ̀ lóòótọ́ tó ń gbàgbọ́ ẹ̀ nìyẹn pé kíní yẹn ni ó mọ̀ ẹ́ dáàbòbò ẹlẹ́bọ ni ẹ̀bọ sábàáni ká máa tú ìdí Yorùbá sábà kó ìjọ jimá ní ìgbáyà oníkálukú máa fa aṣọ rẹ̀ sókè ẹjẹ́ awọ ẹ tí ò so nǹkan máa bó ní ọ̀sẹ̀ jẹ́ ẹlòmíì ò jáde ní wọ́n bá sí o wọ́n tí wọ́n bá dúró ní ìdàgbẹ́ ọ̀yà ẹni tí ó bá jáde nígbà tá a kí jímọ̀ tán àgbọ́dọ̀ yóò gbọ́dọ̀ ká aṣọ sí òkè ẹni tí ò so nǹkan mọ́ yìí àmọ́ ni ẹbọ ni ó sì wá kí jímọ̀ ẹgbẹ́ ló fò nílùú ẹni bẹ́ẹ̀ torí pé irun tó kí ni ò ní ìwọ àti àwọn tó jókòó ti ọ̀sùn ìlú kan náà nínú ìdájọ́ ẹ̀sìn. sẹ́ni tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó yẹ pé mùsùlùmí tó bá ṣe irú ẹ̀ tíjọba mùsùlùmí bá mú wọn wà lọ. ó dàbí ẹni tó pa ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ìlú ni wọ́n ti ń ṣòfin wípé ẹni tó bá gbé ìlú tó jìyà pé kí ni wọ́n ní ká ṣe fún ìgbà bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé ẹ̀sán ẹni tó bá ṣẹbọ ńlá nínú ìsìlámù ní pé tó ti yé wa ní. gẹ́gẹ́ bó ṣe wá jọ pé ẹ tó díyàn gbé kì í ṣe wọ́n ló lọ mú ẹni tó sọ́kò fẹ́ fà á ìjọba ni ó kù tó fà á bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé ẹni tó bá ṣe bọ́ sọ́lọ̀ ẹ̀bọ ńlá ìjọba ni ó mú ní òkú tó ti yé wa ní. nígbà tá a kéékèèké jù báyìí lọ wọ́n máa ń sọ pé mímọ́ ká àti mọ̀dínà wọ́n yẹ fẹ́ kéèyàn ó ṣàdúrà fún ṣéwù ìtẹ́ bá mú yàn bẹ́ẹ̀ ìdí tí wọ́n ṣe máa ń mú yàn torí pé ẹbọ ńlá ni títí wa ni wọn ní ní mọkàtí ní Saudi yẹn wọn mọ mú yàn tí ẹ bá rí i pé wọn ń ṣàdúrà fún ṣéwù tó ń pa ṣéwù lásán wọn ò mú ẹni náà kí ló dé àwọn nǹkan tó ń ṣe yẹn ojúbọ ọ̀nà ẹbọ ńlá ni wọn fi mú wọn bá mú olóògùn Saudi lónìí pípa ni olóògùn wọn bá mú lọ́nà pípa nù pé ẹ̀fọ́ ńlá ló ṣe kò kéré ńgbà tí èèyàn ó so oògùn tí ò ní lẹ́bọ́ nù tí èèyàn lè so oògùn kó mọ́ lẹ́bọ́ nù <laughs> ẹ̀yin Yorùbá lọ́n tó dáàbò bò wá sẹ́nikẹ́ni tó bá ṣe ẹbọ ńlá wọ́n pa gbogbo nǹkan ní ẹ̀ níjọba ó gbà pé kó ti ṣẹbọ àwọn ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ wọn ò lè jogún ẹ̀ mùsùlùmí ló lè jogún mùsùlùmí ogún mùsùlùmí ni mùsùlùmí lè jẹ mùsùlùmí ò ní jogún ọ̀ṣẹbọ bẹ́ẹ̀ ni ọ̀ṣẹbọ ò ní jogún sunu jẹ́ pé kán bá ti pa nítorí kó ṣẹbọ ńlá yẹn ìjọba ni ó gba gbogbo nǹkan yẹn kì í pé wọ́n tún jogún ẹ̀ kí wá ṣe ìrùn nìkan wọn ò ní sin sí ìtẹ́ mùsùlùmí kìí ṣe ìrìn nìkan wọn ò ní kírun sí i la wọn ò ní jì wọn kàn yí lásán wọn lọ jù síbi bí ẹ ń ju nǹkan nù ẹgbẹ́ ẹbọ rẹ nínú ẹ̀sìn Islam kó kó Islam tó ti bẹ̀rẹ̀ ni wípé ká gbẹ́sẹ̀ lẹ́bọ báyìí ní gbogbo ojúkọ̀nà àti ẹbọ ńlá àti ẹbọ kékeré Islam wá gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ pátá ṣùgbọ́n àṣírkùn afghan ń tiẹ̀ láàyò bí ìṣòjàmọ wẹlmà ohun tiẹ̀ kò ní sọ ẹni yẹn di nǹkan tí wọ́n pa lẹ́yìn kan bá jókòó yín sọ ọ̀rọ̀ ọmọ yẹn wọ́n ṣì tẹ̀lé pé kí ló ń sọ sí àwọn ah, pé tí ìbá ṣe òun bẹ́ẹ̀ ní win price ẹ pé ó ti kó wá sọ fún wa nìyẹn abẹ́ tó ń búra pẹ̀lú nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọmú méjèèjì tá a jọ mú kò fi búra wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ àbí àwa yorùbá ẹsọ bẹ́ẹ̀ ìkúnlẹ̀ àbí ọmọ mo fi bẹ̀ ọ́ mo fi búra ìkúnlẹ̀ àbí ọmọ tẹyẹ má fi ń bí ọmọ wọn sọ gbogbo orú wọnàwọnà yìí mọ Ọlọ́run là fi mọ búra so ẹni tó ṣe léyìn ní ìṣiṣẹ kó ti ṣe bọ kékeré tó ti wá dáràn fún ipa nìyẹn là kò tí ì dẹràn tí a túmọ̀ ìyàtọ̀ yẹn bì ẹ̀bọ ńlá máa sọ̀yàn díẹ̀ ní tíjọba ó fà tí wọ́n sì gbà kàn ní ẹ̀ ẹbọ kékeré kò sọ ọ di ẹni tí a pa tó gbà kan ìyẹn tó ti yé wa. ìkẹta àṣe ìka àwọn àbíkẹ ìké lónìí ìka nínú ìyàtọ̀ láàrin ẹbọ ńlá àti ẹbọ kékeré òun ni wípé àṣírkù àkbọrù yíjìbù mùádà wọkọ àlè. موالات مهما كانت القرابة ẹbọ ńlá yóò jìbù màádà yóò ṣe é ní ọ̀ràn àyàn fún wa yóò sọ di ọ̀ràn àyàn wa a asọdọ. sí bó ṣe wulẹ̀ tó bá súnmọ́ wa tó ó ti dọ̀tá nì kó jẹ́ ìyá yìí kó jẹ́ ọmọ yìí kó jẹ́ ọ̀rẹ́ yìí ló sọ fún pé ẹ̀gbọ́n tẹ́ ẹ mórí lé ẹ fẹ́ sọ mi ní ibi ọ̀tá mi nìyẹn o ẹ fẹ́ di ọ̀tá ọlọ́run àti ọ̀tá gbogbo mùsùlùmí òkú o kẹ́ni pé kò rẹ́ ẹ̀ nípa àpapọ̀ mùsùlùmí yòókù gbọ́dọ̀ mú ẹni yẹn lọ́tàá gbogbo bó bá ṣe lè wù kó súnmọ́ wọn tó á mú lọ́tàá pé kó ti di ọ̀tá ọlọ́run àti ọ̀tá gbogbo àwa mùsùlùmí yòókù ọlọ́run ní yá ayọ̀ ẹlẹ́bí náà látọ̀tàfíìsì àdúgbò wà àdúgbò àwòlíyà pé olùgbàgbọ́ òdodo ẹ má mú àwọn ọ̀tá mi ọlọ́run nípa ẹni. àwọn ọ̀tá yín náà ẹ túmọ̀ lọ mú wọn lọ́rẹ̀ẹ́ ìyẹn ní Ibrahim sọ laqad kana lakum fi Ibrahim walladhina amanu ma'ahu idh qalu liqawmihim kúrò á omi wa mimma ta'buduna min dunillah kafarna bikum wa bá na wà bada bainana وبينكم العداوة والبغضاء rahim aleyhisselam ọlọ́run ní àpèjúwe tó dáa wà lára rẹ̀ fún yín nígbà tó lọ sọ fún àwọn èèyàn pé àwa àfọ́pá bọ́sẹ̀ nínú ẹbọ tẹ̀ ń jọ́sìn fún ọlọ́run ẹbọ tẹ̀ ń jọ́sìn fún yìí àwa àfọ́pá bọ́sẹ̀ kú mẹ́rin àwa ò ní ní nǹkan ṣe pẹ̀lú yín náà wọ́n bá dáa bẹ́ẹ̀ ní ọ̀nà àwọn ọmọdé àdáwọ̀ tí wọ́n lọ́gbà ìjọ́ta ìmúni ní ọ̀tá ní oṣù ìwàṣẹ láàrin àwa àti ẹ títí tẹsí gbọlọrun bá bọ ọlọni bí irú Ibrahim ní ìkẹyìn ó ṣe a kì í mú ọ̀sẹ̀ bọ lọ́dọ̀ tí àbọ̀dá mi bọ̀dá rẹ ní ọ̀sẹ̀ bọ ọ̀tọ̀ ọlọ́ọ̀ sọ̀ra rẹ ṣùgbọ́n ẹ̀kọ́ kékeré. òun ò túmọ̀ sí pé ká sọ ẹni di ọ̀tá instead kàkà kó fi olúwọba dẹ́dà kó fi búra nǹkan míì ló fi búra ẹlòmíì mùsùlùmí ni ó yóò lo ajé rè ajé ẹbọ lajé yóò wá kó owó hánu ẹbọ ni ó tú wa nínú ìwé pé ìgbọ́lọ́wọ́ bá fọ ẹni yẹn ó ṣe àléébù ń bẹ lára ẹ̀ àjẹrè tó bá ti kó ní dáàbà yóò lọ fi yí tomato ògùn mùsùlùmí ni o tàbí lè ní o tàbá ti rí àtúnṣe pé àbírùn ni aláìsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rò wípé kájú ń bí lónìí inṣàlá tó bá dọ̀la a sọ àwọn nǹkan bíi márùn àti mẹ́fà téèyàn fi máa ń dá ẹbọ ọmọ tẹkẹkẹ bá ti ẹgbẹ àkọ́kọ́ ńlá ní sí àwọn kan yẹn téèyàn bá ti ń rí yóò ràn yàn lọ́wọ́ láti máa dá ẹbọ ńlá mọ̀ a sọ nǹkan mẹ́fà àti méje ìgbà tó ṣe wípé bá ti gbọ́ yé yóò ràn yàn lọ́wọ́ láti tún yàn tába ti gbọ́ nǹkan mẹ́fà àbí méje yìí yóò jẹ́ ká máa tètè dá ẹbọ ọmọ ilé ẹbọ rẹ lórí elúgbọ Ọlọ́run tó bá di ọlánìjúmọ àkójúdé mọ́ndé tó bọ̀ àti sọ pé mọ́ndé tuesday wednesday thursday inshallah láàmú tó kù mọ́ndé tuesday wednesday thursday happy friday saturday sunday ilẹ̀ inshallah elúgbọ Ọlọ́run tó mọ́ndé tó bọ̀ inshallah ọlọ́run bá kó ṣọ́ra ìgbà náà lọ ó ní ẹni apá ṣíṣọ́ ìran wà lọ́wọ́ bẹ́ẹ̀ agbára lé olóògbé ọlọ́run tó bá dìgbà náà á mọ̀ ṣàlàyé inṣàlá náà alẹ́ ìdúró sálà á mẹ́nu àmẹ́yìn. èṣù náà ni ó mú wá ṣáàgbọ́ ìbéèrè yẹn ó máa ń ṣẹlẹ̀ èèyàn ṣàkọ́kọ́ ọkàn ẹ̀ torí ọlọ́run ló ti ṣe nígbà tó ṣe sàdákà àkọ́kọ́ nígbà tó ṣe ìtọrẹ ẹlẹ́lẹ́ẹ̀kẹ́ torí ọlọ́run ló ti ṣe nígbà tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta èṣù ó sọ fún pé má ṣe o pé pé àwọn èèyàn ó máa yìn ọ́ ọ̀nà kan nìyẹn àti tí èṣù sọ fún pé ọ́ torí ká lè bá àyàn ni èèyàn ó wàá ṣe lẹ́ni tó ja ọkàn ẹ̀ lógún èèyàn ní jẹ́ kí ròyìnròyìn yẹn kó wa lágara pé ká má ṣe á ṣe á mà má ṣe lẹ́ni tí ò ní máa retí ẹ̀yìn lẹ́ni tí ò ní máa wò pé wọ́n yín o èyí ó ọ̀rọ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ náà yóò wà ṣe tó ti yé wa a nítorí wàsíwàsá ẹ̀sìn yẹn káwa ṣiṣẹ́ dáadáa sílẹ̀ tó ti yé wa á jẹ èṣù léwu tán àwà ṣe láì ní retí pé wọn à ń ṣe níṣe ṣe àríwí tàbí ṣe agbọ́ni náà alẹ́ kìí sálàmù. Amen.

ọba Òṣogbo ńkọ́ èmi ń di kí ọba ẹni kò sọba ní àkọlọ ọba Òṣogbo ńkọ́ tí kì í sọba ní. ọba Òṣogbo ọba bá mi nígbà tí wọn á ní kò sọba ní àkọlọ lóòótọ́ wá ní ọbẹ̀ ẹ̀dẹ̀ sọ. Tuntun ẹni ṣé tuntun bá ní àbọ̀lọ̀ náà ṣe. Ilé tá a bá kó Yorùbá mẹ́wàá jọ mẹ́sàn-án àtààbọ̀ níta sí lá ìlà ìlàlá òkú rẹ̀ láti sọ̀rọ̀ yìí ni o. Kólú ànábì sọ́nà lọ́wọ́ rẹ̀ lọ́lọ́wọ́ bá pa aláṣọ tó sọ bẹ́ẹ̀. Ọ̀pẹ̀ kólú ọ̀pẹ̀ àwọn. nínú àwọn ẹgbà wa àwọn kiri yóò nàìjíríà ìlú kan ní yamma ni wọn pè ní nàìjíríà wọn wá bá àlẹ mi sọ̀rọ̀ náà wọn lè júwe olúwọba dẹ́dá ààrẹ fún wa júwe tó ń sọ pé kájọ kò fún wọ́n ń béèrè lọ́wọ́ lè júwe fún wa. ọlọ́run sọ fún wọn wípé húwà lọ́ ọlọ́run yẹn húwà lọ́ ọlọ́run àádọ́ ẹ̀yọ kan ọ̀kan ṣoṣo ni ọlọ́run jẹ́ ní kí n júwe fún yín yẹn lẹ́nu mi rò pé àrò ọkọ̀ ọlọ́run o e, kéèkì ni kéèkì kéèkì e, kí ni lédè yìí ó kọ́ ta ni yìí ta ni yìí tí bá ní yìí ní ta ó dà mí lọ. Eighty, he is coming, he is going, he travels. Ta ni yìí tí mo sọ̀rọ̀ ẹ̀? Bẹ́ẹ̀ni. ẹ táwa ní kí ló kọ ẹ tani yìí yìí <laughs> yìí is just a pronoun kí ni yorùbá ń pè arọ́pò orúkọ bẹ́ẹ̀ náà ni hùwà lédè làwọn arọ́pò orúkọ ni orúkọ tó rọ́pò nínú súrà ni aláhùn ìyẹn ló sọ pé ọlọ́run ni He is Allah. Ọlọ́run ni Allah. Òun ni Allah. Ó ó wà lọ sọ fún wọn pé ẹ̀ńtẹ́ ní kí n júwe fún yín yẹn. Òun ni ta o? Allah ahad ọ̀kan ṣoṣo. Ọlọ́run báyìí. Níbi. Allahu ahadu àwọn tó wọn pè é wọn tó fi náà wọn ní ó jẹ màgá tó ń sọ. wọ́n tù wọ́n sọ wípé huwa Allahu ìyẹn ni wípé gbogbo nǹkan pátá ni ọlọ́run ẹyọ kan ní gbogbo nǹkan. lẹ́wọ́n wá bí wọ́n lé èmi ń kọ́ ìyẹn ni wọ́n ṣe máa ń lé pera wọn lọ́lọ́ wọn làwọn ti tán sínú ọlọ́ àwọn ti ṣiṣẹ́ níbẹ̀ irọ́ ni irọ́ ni o ti tán sínú ọlọ́ o ti ṣiṣẹ́ níbẹ̀ o ń jẹun o ń tọ̀ o ń yàgbẹ́ o ń súnmọ́ ìyàwó rẹ̀ ẹ́ kóòlù ìwà ànábì sọ fún alẹ́ ìsọ̀lá tó. ẹ̀ńtẹ́ ya bi mí o ni ala o ó ní Allah orúkọ ọlọ́run ní Allah Allah yìí ahadun ẹyọ kan ṣoṣo ní Allahu sọ́mà yẹn ara ìròyìn ẹ̀ ní wípé dị ni ó dá kò gbára lé ó dájú ọba tó dájú ó tí ò gbára lé nǹkan kan tí gbogbo nǹkan gbára lé ni. gbogbo wa là ń ran kan tó ní ó ràn wá lọ́wọ́ ó wa ó ṣe gbá oní. ṣùgbọ́n òun gbára lé nǹkan. ó dájú ọlọ́run kò wàlámù yúùlà wọn ò sì òun náà wàlámù yàkùnlà kò sì sí nǹkan fún kófùà tó jẹ́ déédéé lámìyà kúnlá òkúkú àtà nǹkan kankan ò ṣe déédéé rẹ̀ nǹkan ò dọ́gba pẹ̀lọ́lọ́ nǹkan ò jẹ́ ẹgbẹ́ pẹ̀lú ẹ̀. nǹkan kan ò jẹ́ orogún pẹ̀lú ẹ̀ ó dá dúró ní nínú agbára rẹ̀ nínú ìròyìn rẹ̀ nínú gbogbo nǹkan. ìtumọ̀ kul ẹ̀rí pé pàtàkì inú ẹ̀ ni wípé nígbà tí anabi sallallahu alayhi wa sallam sọ pé kúrú wà láàrú nínú pẹ̀lú quran mẹ́ta ìlàta quran tuntun ẹ yẹn tẹsẹ tẹ bá lọ wọnú quran tẹ bá kí quran sí mẹ́ta apá kan nínú ẹ ìjọkan ṣoṣo Ọlọ́run ló ń polongo nígbà tó jẹ pé súrà yìí ìjọkan ṣoṣo Ọlọ́run ló ń polongo tó tàn sí ìlàta nínú. ìlàkà nínú mẹ́ta nínú àwọn nǹkan tí kò hàn polongo o láàrin nínú ìṣòro ìṣòro. Abala pẹ́ abala kan nínú ìbéèrè yìí. Abala kejì níbo ni wọ́n ti rí gámà kékeré aláwọ̀ wọ́n dáadáa Àdáadáa nínú ẹ̀sìn wa. Kò sí lọ aláàbẹ̀ta tó ń fi ẹ̀rọ ni kò sí ibi kálíbà àwọn amọ̀pẹ̀ ẹ̀rọ ni ẹni tó sọ ọdún òní kà lọ aláàbẹ̀ta tó kọ ọ̀rọ̀ kó tó sọ fún ọ̀rọ̀ tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní kóńgò nígbè wọ́n dáadáa lẹ̀ ní o àdáadáa lẹ̀ ní kò sí inú ẹ̀ tẹ ẹ bá wá sọ fún àbá àkàtúwọ́wọ́ náà ẹni lọ mú àjọ ìdílé ẹ bá kọ́ tó tó mú tíra wa o torí rọ́pọ̀ ní tí a lọ àwọn tí a lọ wà tí a bá wà tó jẹ́ pé wọ́n kọ ipá léde lárúbáwá ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ lánàá ní òwe arábí ìtò ń jẹ́ tọlọ́run tá a fún máa mọ àti ànábì yàtọ̀ ní wípé wọ́n máa ní ọlọ́run wí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀rọ sọ̀rọ̀ ayé ànábì sọ́lọ́lá àwọn ẹ̀rọ sọ̀rọ̀ ó wọ́n máa sọ̀rọ̀ ẹ̀rọ nínú àti ìṣúná ìmọ̀ òótọ́ nìyẹn àdíìsì wo ló gbà pé ẹ máa sọ fúlẹ̀ aláwọ̀ ẹ lọ bí wọn àdíìsì wo ló ti sọ nínú àdíìsì tó fẹsẹ̀ múlẹ̀ náà tó kù bá ti kú òkúlù aláwọ̀ mẹ́ta ni ẹ máa sọ fún mélòó ni àwọn Abubakar Siddiq ké gbàgbá náà bí òkúlù aláwọ̀ mélòó náà ké Abubakar sàdé ànábì sẹlẹ̀ ṣé bá nàbì sẹlẹ̀ láwàlẹ̀ àbá nàbì òkú àwọn aṣáájú wa ń yẹ ẹ̀sẹ̀ ní ẹbí wọn lè ṣe ẹjọ́ tẹ ṣe kọ́kọ́ bí wípé kí èmi ó ṣàlàyé kúrò aláwọ ẹyẹ bí wọn tẹ ẹjọ́ mo fẹ́ béèrè pẹ̀sẹ̀ kan tọba ní bí níjọ́ sáà náà ti kúrò aláwọ mélòó ni àbúbá sì ń ké fáńtì ẹbí wọn bẹ́ẹ̀. tẹ wá sọ pé tẹ ẹ ti sọ ní bí àpẹ bá ti rí fún mi tẹ ẹ fi kún ìkúrò aláwọ mélòó làbúbá sì ń náà ti kú sọlọlá kẹ ẹ ti sọ ní bí àbí tó bá wà àdádálẹ̀ ni o kò sí nínú ẹ̀sìn o ẹnikẹ́ni tí ìbá jẹ tẹ̀ǹtẹ̀ bá gbọ́ tó ń sọ àdádálẹ̀ ẹni tẹ́ bá ti wá gbọ́ tó sọ ìbéèrè ń lẹ́sìn pé ẹjọ́ ẹ wá náà a máa ń sọ pé túwà láàmẹ́ta fóòkù yìí. níjọ́tà nàbí kú sọ́lọ́lá mélòó ni àwọn bàbá èké fànàbí tẹ̀sí sọnù bí àbí tó bá wá <laughs> lọ́nba tó jọ kó forí jù wá aleykum salaam. àníyàn téèyàn bá fún èèyàn ẹ jẹ́ kí n sọ. So tẹ́ ẹ bá ṣe sàdákà tẹ́ ẹ dá ní ẹ̀pẹ́ ṣe nítorí ọlọ́run kì í ṣe sàdákà o tó o bá fún ìyàwó rẹ lóúnjẹ báyìí tó o dá ní ẹ̀pẹ́ torí ọlọ́run kò sí mú o ní ládàá o. téèyàn bá ṣe náwó sí bá a ṣe máa ń fún àwọn ìyàwó wa lóúnjẹ a gbọ́dọ̀ máa dá níyàn pé wọ́n ń fún wa nítorí ta ni Allah. ọlọ́ni wà máa آتيتم من ربا ليربو في أموالنا فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله أولئك هم المضيف àwọn ìtàn fún èèyàn tá a fi wọ ojúre ọlọ́run nítorí ọlọ́run ìyẹn lọ́lọ́run ó fún wa ládùúgbò lé ẹ̀ka lé lórí. ìtàn fún èèyàn tí ó sàlùyàn ọlọ́run ojú rẹ rẹ mo fi wá ọ sílẹ̀ àdìsí sẹ́nu agbọ́dọ̀ máa dà ní gbogbo ọjọ́ tó bá ti fẹ́ sí sàdákà fún yàn dàníyàn pé torí ọlọ́run ló fi ṣe o gbogbo àwa bá lélé sábà tún fún àwọn obìnrin lówó ọbẹ̀ báyìí ká máa dàníyàn pé torí ọlọ́run ìyẹn ló fi jẹ́ pé kò ní jẹ́ bànújẹ́ máa dùn sí wọn ẹni tí wọn bá fẹ́ fún torí ọlọ́run lẹ́yìn ojú owó ìrìn lè di tá a bá fẹ́ ṣe nítorí ọlọ́run tá a lè ju owó a lè ju owó sí ẹ̀ tá a fẹ́ fún tó jẹ́ pé nítorí ọlọ́run la fi fẹ́ fún tá a lè ju wọlé àlè ju kódà á fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ìwárìrì pé a fẹ́ fún torí ọlọ́run yóò wà lára wa èèyàn fẹ́ fún sádàkà ló fẹ́ sàgbà à ó nílé ti tẹ̀ lọ́wọ́ ó nílé tó bá fún ní fún pé mò ń fún torí ọlọ́run ó nílé ti tẹ̀ lọ́wọ́ ìwádìí yẹn ó kun ẹ kò ní jẹ́ o lè fún ní fún àbùkù ọlọ́run kò ṣọ́ àbùkù. tá fún torí tọ́lọ́run á sọ dájú ẹ̀. àníyàn a wákàtí òṣìṣẹ́ ni tába ti ti sẹ́yìn tába ti ti sẹ́yìn tán láì dá nínú òkè ó di náà di. ó di gbàtẹ́ bá tún fún wọn lówó bá mi gbélé tó ti lọ ti lọ agbọ́dọ̀ kan tún ayé wa ní ilé gbogbo àkókò ìtumọ̀ ẹni pé òsì ní kìí afọ́jú ẹni tó ń ṣe ìtọ́jú ọ̀pọ̀ níbi tó ń fi tà ní kìí afọ́jú ó kà ṣe náà ní láì ọkàn bí nǹkan tó ń ṣe à náà alẹ́ ti sọ lápá. Thank you, Imam. What's àmì ah, kí ìrẹ yẹn. iná ìdìbò àwọn tí ìmọ̀ yìí tí ìmọ̀ mọ̀ bá ti délé kí wọ́n bá sọ àwọn náà lóògùn. tó ti túbá ni wọ́n máa wá. ẹni tí ó bá rí tó rọ̀ǹgì nínú ògùn, olóògùn lòun náà ìdájọ́ kan náà lòun wà méjèèjì ní sẹ̀ríà mo ti ń dáhùn pẹ́sẹ̀ yìí ẹ̀ ọ́ àbí mi ti mọ̀ dáhùn. ètà ríhùn la ṣèdájọ́ tí wọ́n ríhùn náà bí amọ̀jọ́ tún ṣèdájọ́ nìyẹn wọn ò rí tilẹ̀ mọ́ mú ṣùgbọ́n òun sọ pé kò sí nǹkan kan tó burú nínú àbí kò rí nǹkan kò rí sábúrú yẹn tó wà wùkọ́ yẹn tó kí ló wá bẹ̀ pé àbírùn lòun náà irú irú ẹni yẹn náà ẹni tí ò bá gbẹ ẹbọ lẹ́bọ̀ọ́ tí kò gbà pé ẹbọ ṣíṣe sọ ẹnìkan di ẹlẹ́bọ ẹlẹ́bọ lòun náà irú báwọn yẹn ṣe ń bọ odò ọ̀ṣun ẹn tí ò bá rí sí nǹkan kan ẹ wọn lẹ́tọ̀ọ́ ẹni tó bá wù wọn náà lè ṣe ẹlẹ́bọ lòun náà kódà bójú òun ni bàbá àdínì ẹni tí wọ́n ń bọ ọ̀ṣun tó ní ẹfún wọn lẹka máa bọ fún wọn náà kí ló wá bá àdín bẹ irú kan náà ni wọ àti wọn. irú kan náà lòun àti àwọn yẹn tó bàbá ní ẹni ọ̀gá àti ọmọọṣẹ́ yẹn irú kan náà làwọn méjèèjì wọn ò lẹ́tọ̀ọ́ kéèyàn máa kírun ní ẹ̀yìn wọn yẹ masjid ní ìwà ládùúgbò mọ́sáàsì ìdádúgbò míì tí ẹni tó ń kírun bẹ̀ ẹ̀rùn ò ṣe irú tí wọ́n ń ṣe yẹn ló ti lọ máa kí ọ tí èèyàn bá ní ẹkú mẹ tí wọn ò bá gbà ló kù mẹ ẹ lọ máa kí ọ bò mí kò lẹ́tọ̀ọ́ láti kírun lẹ́yìn ẹnikẹ́ni tó bá jó òògùn torí pé ọ̀sẹ̀ bọ̀ ni irun tí ẹ̀gbọ́n ò gbà bóò ni ó ṣe kírun fáwọn òbí ẹni tí irun tí ẹ̀gbọ́n ò gbà ó yẹ pé ẹlẹ́bọ̀ ni ẹlẹ́bọ̀ tó wà ní ọmọ tá a sílẹ̀ ọ̀rọ̀ ẹbọ burú gan ọ̀rọ̀ ẹ̀mọ́ burúkú ó ṣe ṣòro kẹ́ ẹ gbọ́ kán sọ sẹ́ńtọ́n náà jó oògùn ni ó sọ pé jíjó oògùn ò dáa yóò ṣòro kẹ́ ẹ rí àwùjọ báyìí káwọn yẹn wà ń bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn àmọ́ sọ pé ẹbọ ò dáa ò ní sọ láéláé ọlọ́run tó jẹ́ ọkọ yà wáyà ìṣù náà ẹ̀ sọ aláà náà. kò lẹ́sẹ̀ ńlẹ̀ túmọ̀ pé àdàdálẹ̀ náà ni kò lẹ́sẹ̀ ńlẹ̀ pàápàá kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò sí gbàgbà ńgbà tó náà gbogbo àdádálẹ̀ pátá ìwọ̀ ẹ̀ṣẹ̀ ni ẹni tó dálẹ̀ wọn àti ẹni tó ń ṣe òun náà wọ́n jọ máa pín inú ẹ̀ṣẹ̀ ni ìtumọ̀ ẹni pé èèyàn sì fẹ́ fún ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run pé wá wíwà ní kòránì bẹ́ẹ̀ ọlọ́run sọ wípé àlùyẹ́ ó mà màlúùlà kò sí nà lónìí mo ti gbé ẹ̀mí mi wá máa ń tó alẹ́ ìsinmi ẹ̀ mo ti parí ìkẹ́ mi lóyún wọ́rọ̀ tuntun là ìlànà mo ṣe ìlànà ní nǹkan tí mo yọ́nú tí mo yọ́nú sí ìlànà fún yín lẹ́sìn ẹ̀sì ti pé wọ́n ti sí ìyẹn káyọ̀ ìgbé lọ ẹ̀yìn ìgbé lọ. sẹ́ni kan wá sọ pé kìíní ìyá rẹ̀ nígbà tó ń kúrò àlá àtàlè mọ̀ fẹ́ sìn ní sálà ń lọ nígbà àtẹ́sùn ti pé lọ yẹn kẹ̀kún wá já àkókò yẹn tí ọlọ́run bá wá parọ́ nígbà tó fẹ́ fẹ́ òun ti gbé ọlọ́run ní òun lòún àwọn wá sáàmì ìdọ̀fẹ́ ẹja ti tẹ̀lé yìí náà nínú ọpọlọ ọdún wa nígbà tó lóun sọ pé nǹkan ti pé tí nǹkan bá ti pé tó dáa mọ́tà sí ni nǹkan bá kù tó fáìn lọ́sàn-án ni a ibi tẹ́ kò ní blu yìí ẹjẹ́ kéde òkú lọ́dà pupa ètò ọ̀dà pupa táwọn àti kòtò bíi tó dáa bá tó bíi ìkópa tó fi fáìn ṣé yóò tún ìṣe ni àbí yóò bàjẹ́ yóò bàjẹ́ ni nǹkan tó bá ti pé tọ́lá ń fi yọnu sí àtúntún fún fífún mọ́ ìsábẹ́ni fún ìbàjẹ́ lábẹ́ fún wá torí kò ti pé ọlọ́run ló sọ kó ti pé àti tá a bá sọ pé ọlọ́run kò sọ dáa lókù ọ̀rọ̀ ẹ̀bọ ni ọ̀rọ̀ kò tẹ̀lé sọ́lọ̀ ni tẹ̀lé ilé ìtumọ̀ àdáda ẹ̀rọ náà dé níbẹ̀ wọ́n gbé wá gbé ara ẹ̀ ẹ̀sìn àwọn tí mílíọ̀nù tó bá wọn débi tí wọ́n wà nìyẹn wọ́n ń da ẹlẹ̀ wọ́n fi kú wọ́n ń da ẹlẹ̀ wọ́n fi kú wọ́n ń da ẹlẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ló kúra yìí. lẹ́sìn islam ṣe yí bó ṣe wà lónìí islam ò gba káfíńkùn kó gbà bẹ́ẹ̀ kó gbà kódà àti ètò dáadé bá fún lọ àti ètò àmọ́ wa ẹlòmíì ó dáa ju àfikún lọ àti èso dáa ju àṣejù àti àfikún lọ àti èso òun mọ̀ fún òun kága ara ni òun lòun ò ṣe tó tó yóò máa múra fún òun gbìyànjú fún òun ṣe sí ìgbà tó ń ṣe tí ò sí inú ẹ̀ yóò máa rò fún òun ti ṣe gbogbo ẹ̀ sáà ṣe gàdá irú ẹ̀kọ́ ọ̀hún ọlọ́run pé kó o fẹ́ wà alẹ́ sì Now.

第一，第二个。 Táwọn sọ́jọ́ ọ̀pọ̀ nǹkan wọ́n bá gbó.

báyìí ìgbésẹ̀ àkọ́kọ́ náà ni tí yẹn bá fẹ́ tún kàṣe yóò kọ́kọ́ la ara rẹ̀ náà yẹn bá fẹ́ tún kàṣe òun gangan kọ́kọ́ bọ́ nǹkan yẹn náà bí a ti ṣe máa ń bọ́ nǹkan ni pé kéèyàn kẹ́kọ̀ọ́ pẹ̀ tó kí ní ìbò ṣe rí nì èèyàn wá ní báwọn kópa ń bẹ̀ èyí ó sì rí i pé ìyàwó òun àti àwọn ọmọ òun náà kópa ń bẹ̀ ìyàwó òun tọmọ òun gbogbo ẹni tó ń ní kápá lé lórí àwọn náà kópa ní nǹkan yẹn ìgbésí àkọ́kọ́ nìyẹn kéèyàn gẹ́gẹ́ wọn ní ẹ̀kọ́ ìbáṣerọra ń tọ́ ẹ̀ ètò bí irú irú àwọn àkókò ìtàǹdè kò yẹ balẹ̀ ètò bí pé ká mọ̀ gbìyànjú láti sọ lélẹ̀ ìlànà ìsọ yìí àwọn náà mọ̀ pé ìyá ṣùgbọ́n èdè bí قلوبهم ما makanu أو ما كانوا يعملون iṣẹ́ ọwọ́ wọn ti dí jẹ́ kí ọkàn wọn dí bí ó ṣe bẹ́ẹ̀ àwọn náà mọ̀ pé táwọn náà ṣe wọ́n mọ̀ pẹ̀láyà ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ bí ìṣẹ́ táwọn ṣe lè dá bí ẹni wọ́n ṣe wọ́n mọ̀ tí wọ́n sọ ẹ̀bọ̀ di ojú ọ̀nà ìwà ìjẹ́ ìdí inú wọn rò pé tó bá ti súnmọ́ kó òun ó òun ó tù bá òun èsì sábà ìtù bá ṣe tó gbogbo ẹni tá a bá ti mọ̀ bẹ́ẹ̀ àrùn kírun lẹ́yìn àrùn kírun lẹ́yìn àwọn àgbà ti lò ó kéré mo ti ń sọ lẹ́yìn wọláhì ó ṣòro láti rí àwọn àti ìjáde máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fún ìsọ̀rọ̀ gbogbo gbogbo wọn náà ni wọ́n wà níbẹ̀. so ìgbésẹ̀ àkọ́kọ́ ni kéèyàn gangan kọ́kọ́ mọ̀ pa àwọn gẹ́gẹ́ bá a ṣe jọ ń sọ ẹ̀. ẹ̀yin lẹ́yìn ìyàwó èèyàn àti àwọn ọmọ èèyàn gbogbo bá a ṣe ń sọ ẹ̀ ó yẹ kẹ́ ẹ wá bí àwọn ará lè fún ní oṣù máa gbọ́ káwọn náà mọ̀ tẹ́ ẹ̀ tẹ́ ṣe mọ́ wọ ọ̀nà tí àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín lò ó ẹ sì wà máa wọn máa àwọn ilé sí ẹ gbọ́dọ̀ ṣẹbọ ẹ gbọ́dọ̀ wá wọn lọ́wọ́ ẹ máa ra wọn létí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rán wọn létí pé sáńṣẹ ìdáhùn sáńṣẹ assignment two àti jù bẹ́ẹ̀ lọ ẹ máa ra wọn létí ìyàwó mi ọmọ mi ẹ má ṣẹbọ ẹ má tún mẹlẹbọ ẹ má rìn pọ̀ wọn bóyá ẹlẹ́bọ tó wà nídìí ọ̀ṣun ni àbẹ́lẹ́bọ tó wọlé ìlà tó wà nígbà ẹ̀yìn nǹkan báyìí bọ́ nǹkan ó kéré nù àwọn yẹn nù ọ̀rọ̀ pé wọ́n ní wọ́n ń dún òògùn nìkan kọ́ tẹ́ bá dénú lé wọn bá wọn ti nǹkan rẹ̀ ti oríṣiríṣi nǹkan ẹ̀kọ́ yìí kó bí ọkọ̀ gbogbo wa lórí àwa ẹ̀yà nǹkan ẹ̀rí o nǹkan ẹ̀rí lọ́n kó forí jìn wá ṣálà á dúró níbi tó bá di ọ̀sẹ̀ tó bọ̀ pẹ̀lú ọgọ́lọ́run níjọ́ mọ́ndé a máa tẹ̀síwájú kí ni àwọn nǹkan bíi mẹ́fà méje tá a fi máa ń dá ẹ̀kọ́ ọmọ bàbá ti gbọ́ ìyá kínní tó bá ń ṣẹlẹ̀ báyìí ẹ̀bọ́ a fi dà mọ́ yóò ràn wá lọ́wọ́ láti máa sáfún ọlọ́run bá kó ràn wá lọ́wọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته